ورحمة الله وبركاته السلام ورحمة الله وبركاته Adáwọ̀pẹ́ fún Ọlọ́run ọba. Alhamdulillah. Ọlọ́run ọba èyí tó ṣe pé òun náà ni ó ní ọpẹ́. Oore tí Ọlọ́run ọba ṣe fún wa tí ó ga jù. Òun náà ni pé Ọlọ́run ọba ṣe wá ní Mùsùlùmí. Òun náà ni oore tó máa wúlò fún yàn nígbà tí èèyàn bá fẹ́ jáde kúrò láyé ó ní àwọn màláíkà tí wọ́n jẹ́ àwọn màláíkà tí wọ́n máa ń gba ẹ̀mí pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ òun ni ó jẹ́ pé oore náà ni àwọn màláíkà náà ò fi wá bá ẹni tí ò bá ní oore náà ìgbà ẹ̀mí rẹ̀ yóò máa jẹ́ tí wọ́n máa gbà nígbà ti ìnira àbẹ̀lọ́wọ́n kọ́lọ́ ń jẹ́ kí orí náà kó wúlò fún wa nígbà tí àwọn màláíkà náà bá fẹ́ gba ẹ̀mí wa kó jẹ́ kí àpáyà ayé wa lẹ́ni tí ó jẹ́ mùsùlùmí lẹ́yìn wá gba náà orí náà ó ní wúlò fún yàn nígbà tí èèyàn bá dé nínú sàárè nígbà tí wọ́n bá ń béèrè àwọn àbéèrè mẹ́ta ní ọwọ́ rẹ̀ tí wọ́n béèrè nípa ọlọ́run ọba rẹ̀ lẹ́yìn náà tí wọ́n béèrè nípa ànábì rẹ̀ tí wọ́n dì béèrè nípa ẹ̀sìn rẹ̀ ẹ̀rí orí ìsìláàmù téèyàn bá bá wọnú sàárè oníjì kó wúlò fún yàn àbẹ̀lọ́run kọ́lọ́n jẹ́ kí oore náà kó wúlò fáwa náà nígbà tí a bá wà nù sàárè ẹ̀rí nígbà tí a bá wà ní gbangba ta alikiyama èyí tó jẹ́ wípé ìnira tó pọ̀ yóò máa bẹ fún àwọn tí wọ́n jẹ́ kèfèrí èyí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìrọ̀rùn yóò máa ṣẹlẹ̀ sí àwọn tó bá jẹ́ mùsùlùmí bíi kí a máa ṣẹ́bù òjìbo àwọn èèyàn lórí nígbà tí òun bá lágbára nígbà tí àwọn èèyàn kan tí àgún wọn ti bá ń jẹ́ nǹkan tí ń débi kókósẹ̀ tí ń débi ètò bẹ́ẹ̀ mú ẹlòmíì tán nú wọn ètò yẹ pé oore Islam náà ni ó máa jẹ́ kí mùsùlùmí ọmọ jẹ́ ẹni tí ó máa ríru àgún bẹ́ẹ̀ àbẹ̀lọ́wọ́n kọ́ ló ń jẹ́ kí oore Islam kó wúlò fẹ́ ní kọ̀ọ̀kan wa oore Islam náà ni yóò máa jẹ́ nǹkan tí ó máa jẹ́ kọ́ èèyàn máa jẹ́ ẹni àlìjánná tí wọ́n fi máa darí èèyàn lọ sínú àlìjánná nítorí oore Islam lèèyàn náà òbí jẹ́ pé ń bá ríṣọ́ ọlọ́run bá bá sílẹ̀kùn àlìjánná èèyàn náà jẹ́ ẹni tó lẹ́tọ̀ọ́ láti wà nínú àlìjánná oore islam ni ni ó jẹ́ kéèyàn lẹ́tọ̀ọ́ sí gbogbo àwọn àdẹ̀kùn tí ń bẹ nínú àlìjánná ọlọ́run abẹ́lọ́run kọ́lọ́run jẹ́ kí oore náà kó wúlò fún wa ká fi lẹ́tọ̀ọ́ sí àlìjánná kọ́lọ́run má gba oore náà ní ọwọ́ wa tàwáfáná muslimin wa al-iqna bis-salihin àwọn ọdún tó kù náà ni adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba lé lórí kẹ́ pé ọlọ́run ọba fún wa ní àlàáfíà ọlọ́run bá fi ìfọ̀kànbalẹ̀ sí agbègbè yìí àti àwọn orí míì náà tọ́lọ́run bá tún ṣe fẹ́ni kọ̀ọ̀kan wa tí à ń dúpẹ́ lórí kọ́lọ́ má jẹ́ kí àwọn orí náà má jẹ́ kí ó bàjẹ́ àlékún orí kọ́lọ́run kó ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa tẹ̀síìrì wa ti tòní àbẹ́lọ́ náà kí ọlọ́run bá kí ó tọ́ wa sí ọ̀nà gbogbo tí a máa sọ ìta à ń sọ kálíbà rí ọ̀nà ọlọ́run la fi sọ kọ́lọ́run jẹ́ kí èmi tí mò ń sọ kí n rí ọ̀nà ọlọ́run ẹ̀yin náà tẹ́ ń gbọ́ náà kọ́lọ́run jẹ́ kí ẹ̀yin náà ò rí ìyọnu ọlọ́run bá wala awla wala quwwata illa billah ní àná ọlọ́ọ̀bá tí ọlá rẹ̀ ga ó bá wa sọ̀rọ̀ nínú suratu a Quran twenty ní àyà one hundred and fourteen òun náà ni ọlọ́run ọba ló ti bá wa sọ̀rọ̀ ní àná so àkà ìwọ̀nba tí a kà lánàá ó ti pé a máa bá tafsiri ti tòní náà náà ọlọ́run ọba ń ṣàlàyé fún wa.

ọlọ́run ọba ọba tó ga ju gbogbo nǹkan lọ ni zaatan tá a bá níbo lọ́lọ́run ọba wà ibi tó jẹ́ pé ó lé téńté lórí gbogbo nǹkan tó dá pátá yẹn wà nísàlẹ̀ rẹ̀ òun sì wà ní òun wà ní òkè so bẹ́ẹ̀ náà ló jẹ́ wípé tá a bá ń sọ nípa orúkọ ọlọ́run kò sí orúkọ kankan tá a lè gbé sẹ́gbẹ̀ẹ́ orúkọ ọlọ́run ọlọ́run ọba tún ga isman ọlọ́run ọba tún wá ga sifatan tá a bá ń sọ nípa ìròyìn ọlọ́run ọba kò sí ìròyìn kankan tá a lè fi súnmọ́ ọlọ́run kápẹ́ nìkan lọ́lọ́rọ̀ ẹni tá a pè lọ́lọ́rọ̀ yẹn ọ̀rọ̀ rẹ̀ ò tiẹ̀ lè súnmọ́ tọlọ́run rárá bẹ́ẹ̀ náà ni ọlọ́run ọba tún wá ga fi'ilan gbogbo iṣẹ́ tọ́lọ́run ọba bá ṣe pátá yányán ẹ̀dá kan ò lè sọ pé òun fẹ́ ṣerú iṣẹ́ náà rárá so ọlọ́run ọba ni ta'ala Allah ọba tó ga alimẹ́líkù òun náà tún wá ní ọlọ́run ọba ọba tó jẹ́ pé òun ní ń kọ̀ǹtró gbogbo nǹkan torí pé òun ló dá gbogbo nǹkan òun ló sì ní òun náà ní sì ń kọ̀ǹtró gbogbo rẹ̀ tí a bá wò pé àwa là ń kọ̀ǹtró bọ́dì wa àwa kọ́ là ń kọ̀ǹtró bọ́dì wa ló fi jẹ́ pé nígbà míì ọlọ́run ọba lè sí sí ẹsẹ̀ ó lè ṣíṣe ọwọ́ kò dẹ̀ sí nǹkan tọ́mọ èèyàn fẹ́ ṣe sí ewúrẹ́ àti wọn bá tó fi ilẹ̀ kó ló di pé yóò lè máa lò ó so látara bẹ́ẹ̀ a mọ̀ pé ọlọ́run ọba ní ń kọ́ńtúrò gbogbo nǹkan kì í ṣèyàn ní ń kọ́ńtúrò ẹ̀ lẹ́yìn wá gbà náà ọlọ́run ọba ní alẹ́hàkù ọba tó jẹ́ pé láti gbà títí ń bẹ́ ń bẹ́ èèyàn ò lè sọ wípé nǹkan ló ti wá ṣẹlẹ̀ sọ́lọ́run ní ọlọ́run dúró gbẹngbẹ́n ní àdínkù ò ṣẹlẹ̀ sí àìdá ò ṣẹlẹ̀ sí ọmọ èèyàn làbíkù máa ń ṣẹlẹ̀ sí àìdá máa ń ṣẹlẹ̀ sọmọ èèyàn kò sí ẹni tó ti ayé kọjá tí ó wà ní gbogbo ayé pátá yányá ló máa yin òun kò tí ì sí tí wọ́n sọ pé gbogbo ayé ló yin òun kò tí ì sí so àwọn kan máa yin àwọn kan ó sì máa bu ni so ọlọ́run ọba ọba tó dúró gbẹ̀ngbẹ̀ng ni so tí ẹ̀ka bá dẹ̀ bẹ́ẹ̀ máa bú ọlọ́run gan wájú ìtàwọn àyọkàn máa wò pé eléyìí ọmọ nǹkan ti ń ṣe ni ọlọ́run pé làákàyè rẹ ti dàrú ni so látara bẹ́ẹ̀ náà ni pé ọlọ́run ọba yìí ọba tó jẹ́ alẹ́hàkù ni ọba tó dúró gbẹngbẹng gbogbo tó bá dẹ̀ wá láti ìpàṣẹ ọlọ́run ọba sọ gbogbo tó bá wá pátá yányán láti pàṣẹ ọlọ́run kùránì ni alẹ́hàkù ni kò lè yí jẹ́ àlébù ò lè wọ̀ òjíṣẹ́ ọlọ́run ni àlébù ò lè wọ̀ so ní ìyàrá jẹ́ pé ọlọ́run ọba ló gbé kalẹ̀ àlébù ò kì í wọ nǹkan tó wọn bá gbé kalẹ̀ sọ ta'ala Allahu al-maliku al-aqu nam. ولا تعجل بالقرآن من قبل أن يقضى إليك وحيه ọlọ́run ni wàlá ta'jal bil Qur'an ìwọ òjíṣẹ́ ọlọ́run má máa kánjú má máa kánjú pẹ̀lú pé nígbà tí Jibril tó bá ń ka Qur'ani fún ọ tí Jibril bá ń ka fún ọ Ma jẹ́ ẹni tó ṣe wípé ó máa gbọ́ nǹkan tí Jibrilu ń kà má pé o fẹ́ sáré máa kà á lóòótọ́ ló ń bẹ̀rù wípé kíní yìí bó o lò ti ní gbàgbé ẹ̀ ọlọ́run bá wá ṣàdéhùn fòjíṣẹ́ pé òjíṣẹ́ ò ní gbàgbé yóò máa rántí tó bá fẹ́ ṣàlàyé ẹ̀ náà ọlọ́run bá ní máa kọ́ ọ ní bó ti ni má máa káwọn má máa so bilquran min qabli an yuqda ilayka wahyu síwájú kodo tó di wípé iṣẹ́ tá a fẹ́ gbé fún ọ níbẹ̀ kó tó di nǹkan tí wọ́n máa parí ẹ̀ fún ọ jẹ́ kí wọ́n kọ́kọ́ parí gbogbo iṣẹ́ tán yẹn náà kí wọ́n sọ fún ọ pé wà á máa fi jíṣẹ́ ṣùgbọ́n má kánjú rárá ìtẹ́ bá ti máa ṣe òun náà ni kó o máa ṣe má gbé ẹsẹ̀ tayọ nǹkan tí wọ́n bá ní kó máa ṣe náà wàkúrò rọ́bì zidni ilma wà á máa tọrọ àdúrà wípé ìwọ ọlọ́run ọba zidni ìwọ ọlọ́run ọba mi zidni ilma ṣàlékún fún mi ìmà sọ ọlọ́run bá ní kó ìṣọ́ ọlọ́run ọba ó máa tọrọ àlékún ìmà kí àwa náà ká máa kọ́ sí òjíṣẹ́ ọlọ́run ká máa tọrọ àlékún mà ìyẹn sì ń ṣàlàyé fún wa wípé ìmọ̀ nǹkan tí ẹnìkan ò lè tọ̀já láéláé ni ọmọ màá tó bá tún ṣàṣìṣe ó tún máa padà mà sí náà ni so títí tí ló fi kú lórílẹ̀ ayé ọlọ́run ọba nìkan ni gbogbo ọmọ ń bẹ lọ́dọ̀ ẹ̀ náà. ولقد عهدنا إلى آدم من قبل. ọlọ́run wàlàkọ́dí àìdínà ìlà ádámà ọlọ́ni àwa ọlọ́run ọba àti lọ mú nǹkan méjì la máa ń pè ní alẹ́ ahadu àbí ká sọ pé alẹ́ ahadu tó ń bẹ níbí nǹkan méjì ló máa túmọ̀ sí alákọ̀ọ́kọ́ ń bẹ òun náà ni àṣẹ ẹlẹ́ẹ̀kejì òun náà ẹ̀ kápá yẹn láṣẹ báyìí òun yẹn là ń pè ní alẹ́ amúrù ẹlẹ́ẹ̀kejì ni ànáyù má ṣe nǹkan báyìí àwọn ṣàlàyé fún wa wípé èyí tó ṣẹlẹ̀ sí Adam tọ́lọ́wọ́ bá sọ fún náà ni pé ẹ̀yin ìwọ àtìyàwó rẹ o wàlà àtàkùrọ́bà àdí ìṣàjàrọ̀ ọlọ́run ni a ti lọ mú òfin wa a ti ṣe fún Ádámà mẹ́ńkọ́bílù láti bẹ̀rẹ̀ wá bàtà fẹ́ máa ṣe òfin òfin tá a kọ́kọ́ ṣe òun nìyẹn àwa sọ fún Ádámà bẹ́ẹ̀ òfin tá a kọ́ ṣe fún mi ènìyàn òun nìyẹn àṣọ fún ádámà wípé látẹ̀kọ̀rọ̀bà ìwọ àti ìyàwó rẹ ẹ má sùn mọ́ àdé ìṣẹ̀jẹ̀rọ̀ ọlọ́wà ní kí ló wà ṣẹlẹ̀ sí ádámà. ọlọ́wà ní nǹkan tá a sọ fún ádámà yẹn ádámà wàá gbàgbé ẹ̀ so a lè ṣàlàyé fún wa náà lánàá pé tá a bá gbàgbé nǹkan ọlọ́run lòun ò ní fìyà rẹ̀ jẹ wá mọ́ ṣùgbọ́n nígbà náà téèyàn bá gbàgbé nǹkan ọlọ́run bó fi ara ẹ̀ yóò fi jẹ èèyàn so ádámà gbàgbé ọlọ́run wàlám nájídìláhù azìmà ọlọ́run ní ààrí lára ádámà ìmọ̀ ní àkàsí ìyẹn sọ fún wa wípé ntí èjé kéèyàn ó gbàgbé nǹkan so determination ni òkì jẹ́ kéèyàn ó gbàgbé nǹkan so determination ni òun ni òkì jẹ́ kéèyàn ó gbàgbé nǹkan wọ́n ní àbá ti jẹ́ pé èèyàn bá fọkàn sí nǹkan èèyàn ó gbàgbé ẹ̀ so ìfọkànsí ọlọ́ni ààrí lọ́dọ̀ àdàmà ọlọ́bìn kọ́ ọlọ́bìn sàlàyé fáwọn náà pé kì í wá sí pé ká máa gbàgbé nǹkan ká máa fi ọkàn sí nǹkan so ní fi ń dáa púpọ̀ jù ká máa sọ pé àwọn ti ní tá a bá gbàgbé kò sí ẹsẹ̀ kankan fún wa náà. wàhálà kúnlá ní bàrà ìkàdí sọ̀rọ̀ lọ́hàdàn. ọlọ́ni nígbà tí a sọ fún àwọn màláìka àṣàlàyé fún wa yí pé òsìjúdù lè ádámù ọlọ́run ni a sọ fún àwọn màláìkà wípé gbogbo yín pátá yányá ẹ forí balẹ̀ fún Adam náà. ọ̀sàdàmú ìrìnà ìgbìmọ̀ sàhábà. ọlọ́run ọba ó ṣàlàyé fún wa bí àlámọ́rí yẹn ti ṣẹlẹ̀ wá bó ti ṣẹlẹ̀ wá lọ́lọ́run ṣàlàyé fún wa yẹn ọlọ́run ní gbogbo àwọn màláìkà pàtàyànyàn gbogbo wọn òun ni wọ́n forí balẹ̀ fún ádámà ìlà ìbílẹ̀. so ìlà àgbọ̀dọ̀ túmọ̀ ẹ̀ ní àyàfi aṣọ fún wa náà lánàá wípé ṣùgbọ́n ìbílísà òun kọ̀ǹtì ẹ̀ ọ̀tọ̀ ní bọ́lọ̀ ọ̀tọ̀ ní àṣẹ tọ́lọ́wọ́n bá dá pa ibilis ibilis ọlọ́run dápá ní àṣẹ tiẹ̀ lọ́tọ̀ ni lẹ́yìn ìgbà tó pa àwọn màláìka láṣẹ tán ọlọ́run ọba pa ìbílíìsì náà láṣẹ pé kó forí balẹ̀ fún ádámà so òun ò kó sínú bẹ́ẹ̀ so balabẹ́ tẹ̀síra máa ka áyà tí ó ṣàlàyé lè fún wa tó jẹ́ ẹ̀rí wa lórí ẹ̀ ilà ìbílíìsà àbà èṣù ní ti tiẹ̀ òun kọ̀ nígbà tọ́lọ́run ọba pa láṣẹ pé kó forí balẹ̀ fún ádámà. نعم فقلنا يا آدم إن هذا عدو لك ولزوجك ọlọ́ni àwa sọ pé ìwọ Adam inna hadha aduwwun laka wali zawjik a sọ fún Adam pé sórí èyí tí ò forí balẹ̀ fún ọ yìí tó jẹ́ ibilis tó ẹ̀pọ̀ náà ni a tún ń pè ní aṣàìtọ́ ọ̀bẹ tó kọ ẹ gángan ní ibilis gbogbo ẹni tó bá ti jẹ́ ẹni ibú látòkè tóbi délẹ̀ òun náà la máa ń pè ní àṣẹ̀tọ́n so látara bẹ́ẹ̀ ọlọ́run ni àwa sọ fún pé ìbílísì yóò àdúhùn ńláka wálé zawojik ọ̀tá òun ló jẹ́ fún ọ ọ̀tá ló sì jẹ́ fún ìyàwó rẹ̀ náà so ọ̀kẹ́ wá sẹ́yìn méjì nìkan ló jọ̀tá fún gbogbo àwọn àrọ́mọdọ́mọ yín náà pàtàyányán wọ́n ti dọ̀tá fún wọn. فلا يخرجنكما من الجنة فتشقى فلا يخرجنكما من الجنة فتشقى ẹ má jẹ́ kí ọ̀tá yín yìí ẹ má jẹ́ ó ẹ̀yin méjèèjì jáde kúrò nínú àlìjánná fàtẹ́síkọ́ kó má wá di wípé ìdààmú wàhálà yóò padà wá máa di nǹkan tí yóò máa ṣẹlẹ̀ sí so ibi tí abatep ṣe dìde ní àná nìyẹn so àwọn àyà tí a túmọ̀ lánàá náà a túmọ̀ ṣàlàyé ẹ̀ fún wa àwọn nǹkan méjì tí ó ṣe pàtàkì ń bẹ tí a fẹ́ kí a ní àkíyèsí sí so ó di pé a máa tún máa ṣàlàyé àwọn àyà tó kù lọ lónìí ṣùgbọ́n wọ́n kà fún wa nínú àwọn àyà àti tí a fẹ́ túmọ̀ ní òní so kí ọlọ́run bá kó sọ tẹ̀síìrì náà di rọrùn náà. أعوذ بالله من الشيطان الرجيم إن لك ألا تجوع فيها ولا تعرى وأنك لا تزن فيها ولا تضحى فوسوس إليه الشيطان قال يا وملك لا يبلى فأكلا منها فبدت لهما سواتهما وطبقا يخصفان عليهما من ورق الجنة وعصى آدم ربه ثم اجتباه ربه ọlọ́run bá ti ọlá rẹ̀ ga ó ń ṣàlàyé fún wa nínú tẹ̀fsíìrì wa àyà tí a kà lánàá àti pẹ̀lú ìbéèrè tí ẹnìkan béèrè sọ́bẹ́kẹ́ni kọ̀ọ̀kan wa náà kí a máa fi ọkàn bá tẹ̀fsíìrì náà lọ gbogbo nǹkan kọ́ ni ẹni tó ń ṣe tẹ̀fsíìrì lè rántí tán tàbárí nǹkan tó fẹ́ rú wa lójú ńgbà tí à ń túmọ̀ àyà náà kí a máa béèrè rẹ̀ àṣàlàyé fún wa wípé ọlọ́run pàṣẹ fún gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn màláìka látòkè tó fi délẹ̀ ipe kí wọ́n forí balẹ̀ fún Adam lẹ́yìn wá gbà náà ọlọ́run ọba wa pàṣẹ ti ìbílísù ọlọ́run ọba wa pa fún un so ìyẹn ló máa jẹ́ kí a mọ̀ pé ọlọ́run ọba pa àṣẹ ti ìbílísù fún un lọ́tọ̀ ó máa jẹ́ ká lọ sínú suratul A'raf so suratul A'raf kùránì orí keje a máa lọ síbi àyà ẹlẹ́ẹ̀kọkànlá àbẹ́lẹ́ẹ̀kẹwàá so níbẹ̀ so wọ́n máa kà fún wa àwọn náà máa so ayé ẹlẹ́ẹ̀kọkànlá nínú súra àmọ́ àwọn kà débi ayé ẹlẹ́ẹ̀kejìlá a tún máa padà nídìí súra tó àárọ̀ fún yẹn náà nígbà tí a bá ń lọ a tún máa padà nídìí ẹ̀ fún àwọn àyà títí àǹtú torí pé tẹ̀fsírì tá a bá ń ṣe tẹ̀fsírì tó lágbá tó dáa jù òun náà ni tẹ̀fsírì tá a pé a kùránì àfi kùrán so ọlọ́run bá ń sọ fún wa nínú àyà ẹlẹ́ẹ̀kọkànlá níbẹ̀ ولقد خلقناكم ثم صورناكم. ọlọ́run ní àwa tá a jẹ́ ọmọ ènìyàn ọlọ́run ṣàlàyé fún wa pé àwa ọlọ́run ọba la dá yín lẹ́yìn ìgbà tá a dá yín àwa fún ẹnìkọ̀ọ̀kan yín ní fọ́tò ọ̀tọ̀ọ̀tọ̀ ajé kálukú yín yàtọ̀ sí ara yín. نعم ثم قلنا للملائكة اسجدوا لآدم ọlọ́run bá ń ṣàlàyé pé ńgbà tó ń parí ádámù tán ó ti dá gbogbo wa sára ádámù nìyẹn ó ti parí gbogbo fọ́tò wa sára ádámù so gbogbo wa la gbogbo wa wà lára ádámù gan tí àwọn màláìka fi ṣe kí ni o tí wọ́n fi forí balẹ̀ fún so bẹ̀tẹ́lẹ́yìn ọ̀sọ́ fún wa wípé àwa ju àwọn màláìka lọ so nínú mọ́jábà alùsùnà àlìjàmáà òun náà ní pé àyè máa máa dààmú ara wa ká máa sọ pé ta ló tóbi jù nínú àwọn màláìkà àti àwọn èèyàn so màláìkà ọlọ́run dá wọn látara àmọ́lẹ̀ àwa ọlọ́run dá wa látara yèèpẹ̀ màláìkà tọ́lọ́run bàbá ránṣẹ́ láti sánmà ó lè délẹ̀ lẹ́ẹ̀kan náà so àwọn ọmọ èèyàn ó ní iye ìwọ̀nba tá a lè ṣe ó ní iye táìmù tá a lè fi débì kan so nǹkan tí màláìka lè ṣe àwa ò lè ṣe àwọn ṣe bàádà wọn ò lè já kó nínú bàádà rárá àwa ní ìsìlá ṣe bàádà débi kan yóò sún so àwọn ọ̀jẹ́ wọn ò ṣe kankan ó lẹ́tí àwọn afẹ́yìn méjì máa kọ̀m̀pé ara ẹni ẹ̀dẹ́ máa fi kọ̀m̀pé ara wọn lọ́dọ̀ ẹ pé ẹjọ́ jẹ́ èèyàn bá kankan náà wọ́n ní ẹjọ́ wa sáré pọ̀ wọ́n ní eléyìí lè sáré jù ọ so òdòdó pé ni ẹjọ́ nǹkan náà so wọ́n tó lè sáré tó màláìka so òdòdó pé kó wa sọ pé ẹ fi irú nǹkan bá ẹ fi gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn ṣùgbọ́n àwọn afáàdó ṣáájú lọ oríṣi ọ̀rọ̀ ni wọ́n ti sọ lórí ẹ̀ pé téèyàn lè máa kà pé màláìkà ló lóore jù ló lọ́lá jù ni àbíyàn ló lọ́lá jù òun lẹ́yìn àwọn afáàní pé al-ilmu indallah ọlọ́run bá ń ṣàlàyé fún wa pé summa qulna lil malaika. ọlọ́ni àwa sọ fún gbogbo àwọn màláìkà wípé usjudu li Adam gbogbo yín pátá yẹn yá ẹ forí balẹ̀ fún ádámù náà. ọlọ́run ní gbogbo àwọn màláìka forí kanlẹ̀ kò sí àyàfi nìyẹn ṣùgbọ́n ibilis. òun ò sí nínú àwọn tó kí ni ó lámìyẹ́kùn mí náà ṣàjìdì kò sínú àwọn tó forí balẹ̀. kọ́lọ́ wọn sọ náà yẹlẹ́ kejìlá. so ibi tẹ́lẹ̀ wá wà nìyẹn ọlọ́run ní mọ́ọ̀mọ́ na aka anla kí ló fún ọ tó fi forí kanlẹ̀ izi àmárítúkà kò sọ pé izi àmárítúkù nígbà tí mo pa ìwọ láṣẹ so ọlọ́run ní bá pa wọn pọ̀ nígbà tí mo pa gbogbo yín láṣẹ kí ló tí mo forí kanlẹ̀ ọ dá pàṣẹ títí ẹ̀ ni so problem so ọdún mama náà ka anla tẹsíjúdọ. kí ló ṣe wọ tí wọ́n tó kí ló kọ̀ fún ọ tó fi forí kanlẹ̀ nígbà tí mo wá pa wọ́n láṣẹ tó wọ́n á forí balẹ̀ kí ló fún ọ kí ló kí ló kí ló kí ló kí ni ó fa tó fi ṣe bẹ́ẹ̀. نعم قال أنا خير منه خلقتني من نار قال آه إمي أنا خير منه إمي لو رجلي لو آه. kọlakutani binar ọ ma pé inú náró ti dá mi ẹ kílábọ̀dọ̀ ládùn. wàhálà kò kà hù lẹ sí i. so wa kọlakuta wù mí tí ó dẹ̀ wá dá òun mí tí láti ara pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ òun ló ti dá òun so láwọn nǹkan tí abúfẹ́ ká gbọ́ yé ń bẹ̀ náà ni pé ibilis òun kọ́ ni ẹni àkọ́kọ́ tọ́lọ́wọ́n bá kọ́kọ́ dá nínú àwọn àlìjànú so àwọn yẹn máa ń pè ní abulijin ó wà ní ọ̀pọ̀lọpọ̀ tíà táwọn afáwọ̀ sọ pé abulijin ṣùgbọ́n nǹkan ẹni àkọ́kọ́ tọ́lọ́wọ́n bá kọ́kọ́ dá nínú àwọn àlìjànú àwọn àlìjànú ti exist lórí ilẹ̀ òun náà jẹ́ kan nínú àwọn àlìjànú ni so látara bẹ́ẹ̀ ó ti mọ ibi tí wọ́n ti báwa náà ti wà níta pé àmọ́ ibi tọ́lọ́run ti dá wa ó ti mọ ibi tí wọ́n ti dá wọn sọ ana khairu min khalaqtani min nar ọ̀dá mi látara iná wa khalaqtahu. sọ ó dẹ̀ dá òun látara pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ sọ ibẹ̀ ló ti dá òun so ibi tí ìpìlẹ̀ nìkọ̀ọ̀kan wá ibi tó ti wá nìyẹn so tẹ̀psìrì yẹn àti fẹ́ máa dààmú ara wọn bẹ́ẹ̀ á máa padà máa ṣe tẹ̀psìrì min nari wa min tin. so eléyìí àkàfẹ́ fi yé wa nípa pé ká fi lè mọ wípé ọlọ́run ọba pa ìbílísì àdúgbàrá bọ̀ wá sórí súrà yìí nígbà tí a bá ń bá a lọ so àyàtà wa kàgbẹ̀yìn ní àná ọlọ́run bá wa ṣàlàyé fún wa níbi àyàtì àkàgbẹ̀yìn lánàá ọlọ́run ní fàlà yukuri jannakuma. ọ̀kùnrin náà yẹ ádámù ń na hàdà lóun lọ́kọ̀ a ní àwa sọ pé ìwọ Adam iná ada àdúwùlak so eléyìí tó wo yìí ọ̀tá rẹ ni ọ̀tá ìyàwó rẹ ni. نعم فلا so ẹ̀yin méjèèjì kò gbọ́dọ̀ lé yín kúrò nínú àlìjánná fàtẹ́síkọ́ ìgbàdúrà bá wọn fẹ́ lò ń bẹ́ẹ̀ kò sọ wípé fàtàṣìkọ́yà sọ kó má bàa jẹ pé kí ni a ó fàtàṣìkọ́yà ni sọ ọlọ́run ọba ó ṣàlàyé pé ẹ̀yin méjèèjì kò gbọ́dọ̀ léyìn kúrò nínú àlìjánná ọlọ́run wa ní fàtàṣìkọ́ tí a bá dẹ̀ lò bá bíbá dẹ́ pé ádámà nìkan òun lọlọ lọ bá bá yẹn. so fàtẹ́síkọ́ tó wà níbẹ̀ yẹn ó pe Adama ádámà lọ́lọ́ bàtà bẹ́ẹ̀ jẹ́ èèyàn méjì tá a dojúkọ yóò jẹ́ fàtẹ́síkọ́ yá ni sọlá ni yóò bá jẹ́ kò ní jẹ́ bá fàtẹ́síkọ́ yìí náà ni yóò jẹ́ ṣùgbọ́n lọ́wọ́ bá lọ rí fáàbà ádámà fàtẹ́síkọ́ àwọn afáwọn àmọ́ òun yìí pé kí ló dé tóbi jẹ́ pé ọlọ́wọ́ bá òun kó àwọn méjèèjì pọ̀ so àwọn afáwọn máa wá láti sàlàyé ẹ̀ fún wa. bẹ̀rẹ̀ pé naa ni ìmọ̀ tó ga níbẹ̀ ní ọ̀dọ̀ rẹ̀ so nǹkan kan nínú àwọn nǹkan mẹ́rin oná làwọn afáà ṣàlàyé fún wa nípa àlámọ̀rí tí ó wà ń alákọ̀ọ́kọ́ tí wọ́n kọ́ ni wípé nǹkan kan máa wà nínú alukur'an kẹrim òun náà ni pé ọlọ́run ọba máa ń fi pé ìparí àyà ọba máa ń jẹ́ kí wọ́n máa fẹ́ máa jọ ara wọn tábà wo súrà tá ń ka yìí tí a bá wo ojú péjì tí a ń ka lọ́wọ́lọ́wọ́ yìí gan tí a bá ń wo bọ́ láti ibi àyà eh, ninety nine tá a ti bẹ̀rẹ̀ ó máa rí i pé ìparí kọ̀ọ̀kan wọn ó ń ṣe déédéé ara wọn lọ ó máa rí bẹ́ẹ̀ ó máa rí bí ti ń parí lọ pé fatia tan òun ló ń parí àwọn kinní lọ fatiha tan òun ló parí ẹ̀ lọ fatiha tan himla títí títà fi débi àyà tí a dé sọ̀rọ̀ tó jẹ́ kí ni ọ azimọ́ ṣùgbọ́n tó wá ti wá bẹ̀rẹ̀ táwa bẹ̀rẹ̀ àyà one hundred and sixteen a máa wá rí ìlà ìbìlísà kí ni ọ àbà kò wá jẹ́ fatiha tan ó ti wá di fati àti kíni ọ àlééfù ní ẹ̀yìn so lọ́dàra bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá máa ṣe bẹ́ẹ̀ nígbà míì tàbá ń wọ àwọn yẹn náà lọ sálẹ̀ lọ́dà lọ sálẹ̀ àwọn àyà tá a fẹ́ máa kà àwọn àyà tá a fẹ́ máa kà lọ á pé kíni o ìparí wọn náà ń ṣe déédéé ara wọn so àwọn kan gbà wípé láti ara bẹ́ẹ̀ òun lọ́fà tóbi jẹ́ wípé ìparí àyà yẹn ọlọ́run ọba ó mú wá ní ìparí tó yẹ pé ó tún ti change píparí bá ti parí àyà ń bẹ̀ sọlọ́wọ́n bá tún wá mú wa bẹ́ẹ̀ ìyẹn jẹ́ nǹkan àkọ́kọ́ ṣùgbọ́n eléyìí ó tó láti lè fi ṣe àlàyé ẹlẹ́ẹ̀kejì tí àwọn àfáà ṣàlàyé fún wa náà ni wípé ẹ̀rí ń bẹ níbẹ̀ láti sọ fún wa wípé ọkùnrin lọ́lọ́run ọba ní kó máa dààmú kí obìnrin kó máa jẹ́ ẹni tó jẹ́ wípé a máa tọ́jú bọ́lọ́wọ́n bá ti ṣètò nínú ìsìláàmù nìyẹn ọkùnrin ọlọ́lọ́wọ́n bá gbé ẹrù lé lórí láti dààmú láti wá jíjẹ láti wá mímu tí obìnrin bá fẹ́ sọ pé òun fẹ́ ṣiṣẹ́ kan ọkùnrin náà ni ó tún dúró pẹ̀lú ẹ̀ láti ràn lọ́wọ́ lórí iṣẹ́ náà bóyá ń ṣiṣẹ́ kan ni níbi tó ti ń ṣe sọ. So, ọkùnrin náà ni ó ṣe kí ni o òun náà ni ó tún ràn lọ́wọ́ láti lè máa afẹ́ ta nǹkan tí ń tà ní ni afẹ́ ṣe nǹkan kan ni so ọkùnrin lọ́lọ́wọ́n bá gbé iṣẹ́ ló gbé fún ìdààmú ilé ayé yìí tó pọ̀ jù so ọ̀dọ̀ ọkùnrin lọ́lọ́wọ́n bá gbé sí so ọkùnrin lọ́lọ́wọ́n bá gbé iṣẹ́ lé lọ́wọ́ sọ̀kò ìṣẹ́ ọlọ́run bá ní àrìjálù ọlọ́run bá ní so àwọn ọkùnrin àwọn náà ni wọ́n máa jẹ́ ẹni tó jẹ́ wípé yóò máa mójútó àwọn obìnrin so ìmójútó gbogbo ọ̀nà pátáyányán olùmójútó yẹn ọlọ́run bá máa mọ̀ ṣe bẹ́ẹ̀ ni so ló fi jẹ́ pé làákàyè tí ọlọ́run bá fún àwọn méjèèjì ó yàtọ̀ síra wọn ìṣesí ọlọ́run bá dá máa méjèèjì ó yàtọ̀ síra wọn so ló fi jẹ́ pé a máa rí nínú àwọn tí wọ́n jó obìnrin tẹ́gbẹ́ àmọ́ àṣìbálàkà àṣìbá gbogbo àṣì gbogbo ẹ̀ so ṣùgbọ́n lọ́wọ́ ọba ó sọ pé ọkùnrin òun ṣe òun fún láwọn nǹkan kan tó yẹ pé yọ́ọ́ máa jẹ́ pé kó máa fi wúlò ní fóbìnrin ọlọ́wọ́n bọ̀ wá fi yẹpẹrẹ obìnrin ọlọ́wọ́n á fi ṣàpọ́nlé fóbìnrin ni ọlọ́wọ́n fi ṣàpọ́nlé fún obìnrin ni kó lè bá a máa jẹ́ àpọ́nlé fún so wọ́n máa gáìdì ẹ̀ wọ́n máa dáàbò wọ́n máa pọ́nlé so ètò àtọ̀dọ̀ ọlọ́run ni. so bọ́lọ́run bá ti ṣe ọtọ ọtọ ni bọ́lọ́run ti ṣe ẹnìkọ̀ọ̀kan ọlọ́run ṣe olówó o ṣe tálákà ọlọ́run kí àwọn méjì ni so bọ́lọ́run ti ṣètò ilé ayé nìyẹn ẹni tó ní ilé ayé náà ni ó máa ṣàlàyé ilé ayé fún wa ṣùgbọ́n àwa tá a jọ mọ èèyàn àwa náà fẹ́ design ilé ayé ara wa so ń design wa àwa náà rí àwọn nǹkan tí àwọn wàhálà tí à ń so a sọ pé kí obìnrin kó má ṣiṣẹ́ kò pàṣẹ kóbìnrin ó máa ṣiṣẹ́ pọ̀ sóhun ọ̀sọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n nǹkan náà ni pé ojúṣe rẹ̀ gangan tọ́lọ́wọ́n bá gbélé lọ́wọ́ kó máa rí i pé òun ṣe é sọ òun ni madrasa àkọ́kọ́ òun ni ilé ẹ̀kọ́ àkọ́kọ́ fún ọmọ rẹ̀ tí ó kọ́ lẹ́kọ̀ọ́ kò kì í ṣe skul gangan ní ilé ẹ̀kọ́ àkọ́kọ́ tọmọ kọ́kọ́ lọ sọ ọ̀dọ́ ẹgbẹ́ skul ní ilé ẹ̀kọ́ àkọ́kọ́ tọmọ bá wọn kọ́ lọ irú àwọn ọmọ bẹ́ẹ̀ ọmọ ń sábà kú púpọ̀ sírò àwọn ọmọ bẹ́ẹ̀ so obìnrin láti tọ́jú ọmọ so kí ọmọ lọ kó dé kó tún bá òbí nínú ilé lára àwọn àǹfààní tó máa jẹ́ fún ọmọ náà nìyẹn so gbogbo àwọn nǹkan wọ̀nyí ó dàbí pé ó ti yí padà lá àsìkò tá a wà yìí ìpèpè tó ń pa àwọn èèyàn sí ó ti di ìpèpè gan ti kọjá ó ti kọjá àlà so tí wọ́n bá rí ìdọ́fẹ́ sí president gan àwọn fẹ̀sọ́ pé káwọn ò gbé di pé kó di president so kí wọ́n fẹ́ kí gbogbo obìnrin ó jáde kúrò nínú ilé kí wọ́n jáde sí ìta gbangba kí àwọn náà máa dàbí ọkùnrin so ọlọ́run bá ní kí a má dààmú ṣùgbọ́n àwọn ọmọ èèyàn sọ pé àṣàfẹ́ dààmú náà ni so bọ́lọ̀ mi èèyàn ti rí nìyẹn kọ́lọ̀ kó sànù wa so ọlọ́run ni wàlá fàlà yòókùn ìjà nínú kùmọ̀ mí nàlẹ́ jẹ́ nà. lára ẹ̀rí tí àwọn àfáà máa ń mú wá òun náà ni wípé ọkùnrin lọ́lọ́run ọba ní pé kí ó máa dààmú tọ́lọ́wọ́n bá fi mú àyà yìí tọ́lọ́wọ́n bá fi mú wá tó yẹ pé Adam òun náà ni ọlọ́wọ́n bá dojú àyà náà kọ sọ pé kálíbà mà pé ọkùnrin lọ́lọ́wọ́n bá ní kó máa dààmú so eléjì ẹlẹ́ẹ̀kejì tọ́lọ́wọ́n bá fi lo fàtẹ́síkọ́ gẹ́gẹ́ bí àwọn àfáà gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé fún wa ẹlẹ́ẹ̀kẹta táwọn àfáà ṣàlàyé fún wa ni pé ọ̀rọ̀ tí ọlọ́wọ́n bá ń bá bọ̀ látòkè tó fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ òun náà ni wípé ọ̀rọ̀ ádámà ọlọ́ni ya ádámù lọ́lọ́run bá fi bẹ̀rẹ̀ so ya ádámù lọ́lọ́run fi bẹ̀rẹ̀ ádámù lọ́lọ́run bá pè so ó kà wá já a amúrù yẹn kó lè bàa jẹ pé amúrù yẹn ó kárí àwọn méjèèjì àṣẹ yẹn ó kárí òun àtìyàwó rẹ̀ so gbàdọ́ adúlá ń kọ̀tínú ọ̀rọ̀ lọ ẹni tó lọ́n dàrẹ́tì àṣẹ yẹn sí òní ádámù so gbàdọ́ eh, ọlọ́ni ya ádámù ẹni tó lọ́n kọ́kọ́ pè nìyẹn so ìgbà tó wá ń bọ́rọ̀ lọ ádámà náà ni ó máa ṣe gíní òun náà ni ó máa sọ̀rọ̀ rẹ̀ lọ so àwọn afá tún gbà bẹ́ẹ̀ pé ádámà náà lọ́wọ́ bá ń wà já ọ̀rọ̀ sí òun ló ń dàrẹ́kìtì ọ̀rọ̀ sí so látara bẹ́ẹ̀ ó ń bá ọ̀rọ̀ yẹn lọ pẹ̀lú ádámù ìtọ́wá jẹ́ ẹlẹ́ẹ̀kẹrin tí àwọn afá sọ náà ni wípé tí a bá fẹ́ bá ọkọ àtìyàwó sọ̀rọ̀ lọ́rọ̀ tó jẹ́ pé ó jọ pa wọ́n pọ̀ wọ́n ní tọ́ da náà ni wípé ká sọ fún ọkọ kó wá lọ sọ fún kíni ọ ìyàwó rẹ̀ kò sẹ́ nídìí pé ńgbà tó bá ẹsẹ̀ sí kíni ọ tó bá ọ̀dọ́ pa pọ̀ tí ọ̀tọ̀ọ̀tọ̀ so kò nídìí kí àìsẹ̀ máa dààmú lórí ẹ̀ pé ọkọ làá máa ṣe kíni ọ làá máa dojú ọ̀rọ̀ kọ nínú ádàbù tí ó wà nìyẹn so ilé nìkan táwọn afá tí wọ́n fà jáde nínú ọ̀rọ̀ yìí ọlọ́ọ̀ni fatashkọ kó mọ́ bá wa di ẹni tí ó máa dààmú káàkiri náà. إن لك ألا تجر فيها ولا تعرى so ọlọ́run bá fẹ́ ṣàlàyé fàtẹ́síkọ́ torí pé fàtẹ́síkọ́ ìtumọ̀ tí máa ń ní ó ju pé kéèyàn máa dààmú lọ kéèyàn ó jẹ́ ń tó sórí ibú a máa túmọ̀ kí ni o fàtẹ́síkọ́ so kéèyàn sórí ibú a máa túmọ̀ fàtẹ́síkọ́ so ọlọ́run bá tó wà ló fàtẹ́síkọ́ ó wá fẹ́ ṣe tẹ̀fsíìrì rẹ̀ wọ́n fẹ́ sọ máàna fàtẹ́síkọ́ yẹn gangan ọlọ́run fẹ́ ṣàlàyé ẹ̀ so nǹkan tí wọ́n ń pè ní pé yẹn ń dààmú káàkiri ọlọ́run bá fẹ́ ṣàlàyé ẹ̀ nínú àyà tó so àwọn nǹkan téèyàn fi máa ń dààmú òun náà ni àwọn nǹkan mẹ́rin tó wà essential nínú ayé yìí òun ni ó pàtàkì téèyàn gbọ́dọ̀ mọ̀ téèyàn máa dààmú nítorí ẹ̀ alákọ̀ọ́kọ́ ń bẹ òun náà ni pé n tí so ọ̀rọ̀ ebi ìtẹ̀yàn ọ̀jẹ̀ téèyàn ọba rí ìdààmú ọba yàn wàhálà ọba yàn so èèyàn ó sì ṣe wàhálà bí kò lè bá a rí tí ọ̀jẹ̀ tí ó mu òun lẹ́lẹ́kìnní ẹlẹ́ẹ̀kejì béèyàn bá jẹun dandan ni kéèyàn ó mu èèyàn sì lè má jẹun gbà nítorí pé mímu gángan lèèyàn ó nídìí so kò sí bọ́ọ̀mù èèyàn ti fẹ́ wà láyé ó máa nídìí nǹkan tí ó mu láwọn àsìkò kan sásìkò kejì so eléyìí ọ máa ń jẹ́ nǹkan tó ṣe pé ọmọ èèyàn ó tún máa dààmú nítorí ẹ̀ lè bá a rí ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ntọ́mọ èèyàn dàbọnú tí ó ara rẹ̀ ntọ́mọ èèyàn wọ̀ tí ó dàbọ̀ ara rẹ̀ ọmọ èèyàn gbọ́dọ̀ mọ́ jẹ́ pé nígbà tá a ní a kà tán lẹ́ẹ̀kan yẹn ádámà wà ọlọ́run ọba ṣe lẹ́ni tó ṣe yí pé ọlọ́run ọba ò fún ní aṣọ ṣùgbọ́n ọlọ́run ọba ò jẹ́ ó ń rí ìyàwó rẹ̀ ó ń rí ìyàwó rẹ̀ ṣùgbọ́n kò rí òwò ìyàwó náà ń rí kòró náà òwò ètò ọlọ́run ni so bí wọ́n bá bá wí kéèyàn orí lè yọ̀ máa rí tí bá nílé yọ̀ lè rí so ọlọ́run ni àìmọye kan lẹ̀ rí àìmọye kan lẹ̀ rí tẹ́gbẹ́ yẹ̀ tún microscope lẹ́yìn ẹ̀ tún wo báyìí ẹ̀yìn ọmọ ẹ̀ráhùn so gbogbo àwọn kan oríṣi nǹkan ló pọ̀ lẹ́yìn bá wọnú omi tó fẹ́ mú gbà mí èèyàn ló fẹ́ mú mi yẹn mọ́ so ṣùgbọ́n ní àwọn àṣìwò bẹ̀rẹ̀ yóò ti gbé nǹkan tí ó gbé mu yóò ti wọ́n lọ́n tiẹ̀ so ọlọ́dọ̀ọ́dọ̀ <laughs> bẹ́ẹ̀ ọlọ́run bá ń ṣàlàyé fún wa nípa wípé àwọn nǹkan tó mẹ́rin yẹn fi ń dààmú lórílẹ̀ ayé ààrẹ náà ni aṣọ wíwọ̀ aṣọ wíwọ̀ so lẹ́yìn wá gbà náà ètò wa jẹ́ lẹ́ẹ̀kẹrin òun náà níbi téèyàn ó fara pamọ́ sí so torí pé àwọn nǹkan tí máa jẹ́ kéèyàn fẹ́ fara pamọ́ ń bẹ irú ẹ̀ ní kójú ọmọ rọ̀ èèyàn fẹ́ fara pamọ́ tóòrùn bá mú tán dáadáa èèyàn fẹ́ fara pamọ́ kò sọmọdé yẹn fẹ́ dá sí tó tútù bá mú tán dáadáa èèyàn fẹ́ fara pamọ́ síbi kan ní ọ̀hún gbogbo èèyàn fẹ́ dáàbò bo ara rẹ̀ sí so ọmọ èèyàn ó ní ìdí àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin so ìta fi ń dààmú tó ṣe pàtàkì láyé nu tá à ń wàhálà tá à ń dààmú tá à ń ṣe gbogbo ẹ̀ láyé ọlọ́ba wa ń sọ fún ádámù bẹ́ẹ̀ wípé. ọlọ́run bá ń sọ fún ádámù pé iná làkà ńlá tàjú à fi a tó o bá ti wà ní àlìjánná yìí ebi ò ní pọ̀ nínú àlìjánná ńlá tàjú àfi a so ádámù ó máa jẹun ebi ò ní pa á ọlọ́run bá ti ṣàlàyé fún wa táwọn náà bá dénú àlìjẹ́nà kí bá ìṣẹ̀ máa dààmú ìdààmú ayé gan ó pọ̀ tẹ́bí bá ń pààyàn kò lè kéèyàn olówó lọ́tọ́ sọ tí ó bá dénú ilé rẹ̀ tẹ́bí bá ń pa kò sọ gbọ́dọ̀ fẹ́ ṣe sí i yóò ní wọ́n ṣẹ̀ bóun dáná oúnjẹ ni wọ́n sì ní bóun dáná oúnjẹ lẹ́lẹ̀ tó bá ní gbé mọ́tò jáde yóò ṣẹ̀ máa wá oúnjẹ lọ káàkiri ni ṣùgbọ́n inú àlìjẹ́nà ò rí bẹ́ẹ̀ tó bá sọ pé bí kébi ó tó máa kì í ṣe pé bí ó máa pààyàn oúnjẹ ó kàn máa wù yẹn ni wà fi á máa tẹ́sítẹ̀ yí àlẹ́ àǹfùsù ni kéde bí pọ́n ló fi máa sọ pé ọ fẹ́ jẹun ó kà gbé kíní ìwù mí jẹ òun ló wà ní àlìjànnà ebi ò lè pààyàn ní àlìjànnà láìláì ah, ebi ti máa dé ebi ti máa dé àbùkù nìyẹn kò sí ní àlìjànnà ìtọ́wà ní àlìjànnà ni wípé kíní yìí wù mí bó o sì ti ń tẹ̀mí rò pé ó ń wù ọ yẹn bẹ́ẹ̀ náà ni ó máa déwájú ẹ̀ so bọ́ọ̀lù ṣe fún ádámù náà nìyẹn kì í bí ọ̀sán fún ìyàwó rẹ̀ pé kọ́ lọ wú àmàlà lọ ṣe kiri yẹn ọlọ́run ní kí ni ọ à ń la tàjú àfihàn. ọlọ́run ní látàjú àfihàn o ò ní máa o ò ní máa jẹ́ ẹni tí ebi ó máa pa ń bẹ̀ o ò ní máa dààmú pé o jẹun kò ní sí bẹ̀ so wà láàtàrọ̀ o ò sì ní máa jẹ́ ẹni tó ṣe pé ọ wà ní òhùn bẹ́ẹ̀ ìwọ ẹ ní ríra yín pé ẹ wà ní òògùn bẹ́ẹ̀ ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ sọdá bá dénú àlìjànnà ọlọ́run bá ti ṣàlàyé pé gbogbo ẹ tó bá wà ní àlìjànnà aṣọ kan náà lọ́lọ́run bá ó fẹ́ tó wà ní àlìjànnà so sundusun wa istabrok aṣọ tí ó wà lókè sundusun ìsàlẹ̀ wa istabrok ọlọ́run bó wọ àwọn gbogbo ẹni àlìjànnà ní aṣọ kan ṣoṣo aṣọ yẹn kò sì ní dọ̀tí. kò ní fàya kò ní gbó kò ní sínú ẹgbẹ́ tí ó ṣẹlẹ̀ sí yọ́ọ́ mọ ọba àṣì lójoojúmọ́ ni sòkò sábẹ́ lọ fọ, kò so asọ kan náà ni ni ó nínú tí ó mọ wà ní gbogbo ìgbà so mo fẹ aṣọ mi mo fẹ ṣe mo kò ẹ wàhálà tí èyí ń ṣe lórí aṣọ lórí ayé lónìí ọlọ́ni àrọ̀ ọlọ́ni ò ní wà ní kíni o àtiwọ́ àtìyàwó ẹ ní ríra yín pé ẹ wà ní ìhòòhò ń bẹ̀ náà. wà á nàkàlà tàzùmà òfin à wàlà tàdó hà bẹ́ẹ̀ náà sì ni ẹ̀yin méjèèjì náà ẹ jẹ́ ẹni tó ṣe wípé òògbẹ́ ó máa gbẹ̀yìn bẹ̀ òògbẹ́ látọ̀gbọ̀n òògbẹ́ fiha ẹ ní jẹ́ ẹni tó ṣe wípé ògbẹ yóò máa gbẹ̀yìn níbẹ̀ so ògbẹ kọ́ ògbẹ ò lè gbẹ̀yìn láéláé kéé pé òun ni wọ́n mú mi torí pé èèyàn náà ní ádámà yóò ní bùkátà sí pé yóò mú nǹkan ṣùgbọ́n kèsì wàhálà ni ó fi máa rí tí ọba máa mú so tó bá fẹ́ máa mú yóò máa déwájú ẹ̀ náà ni òdá àwọn abafẹ́ máa mú ní àlìjẹ́ náà yóò máa déwájú wa láì dẹ́sẹ̀ máa ṣe wàhálà so rọ̀nlá tẹ́tìmọ̀ òfìyà wàhálà tàdé ha òun ní jẹ́ ẹni tó jẹ́ pé òórùn lọ́wọ́ a máa jẹ́ pé òórùn ọ̀ máa pa ọ́ níbẹ̀ ò ní máa rí ìgbóná òórùn so àti gbogbo nǹkan tó lè jẹ́ ìnira fún yàn pátá yányán kéèyàn wà ń ta gbansasa tó jẹ́ pé nǹkan ọ̀ máa jẹ́ ìnira fún yàn ọlọ́ni kò ní máa ṣẹlẹ̀ sí Adam so pàtẹ́síkọ́ yẹn lọ́wọ́ bá wa ṣàlàyé tó jẹ́ pé bàtí Adam kúrò níbi tó wà tó bọ́ síbi tó bọ́ sí o ti wá di kí ni o o ti di pé ṣàkọ́ wà yẹn wá ṣẹlẹ̀ wàhálà yẹn wá ṣẹlẹ̀ pẹ́pẹ́ èèyàn ọ̀sẹ̀ lọ máa já ewé ni yọ̀ọ̀sẹ̀ máa wá tí ó jẹ ni yọ̀ọ̀sẹ̀ máa wá bí ó ti ṣe é hmm? kó ló di pé yọ̀ọ̀ wá sọ pé òun fẹ́ jẹ sòtọ́ abẹ́ wá nǹkan tí ó mu yọ̀ọ̀ wá lọ ni kó ló di pé yọ̀ọ̀ sọ pé òun fẹ́ rí nǹkan mu tí ó bá wọ sọ yọ̀ọ̀sẹ̀ máa wá yọ̀ọ̀sẹ̀ máa wá gbogbo tí wọ́n fi sọdá sọ wọ́n ọ̀sẹ̀ wá hún ọ̀sẹ̀ ti wẹ̀ kó ló di pé yọ̀ọ̀ wọ̀ tí ó bá jẹ́ pé ibi tí ó forí pamọ́ sí tó rùn bá ń ràn tó jó bá ń rọ̀ òwò ẹ̀sẹ̀ mọ́ ọbẹ̀ àwọn yẹn kan ní ọ̀yà ẹ̀jẹ̀ àjọ ṣe àwọn ọba tó ṣáájú lọ wọ́n ní àwọn ṣe ọ̀wẹ̀ àwọn ṣe kíní ìwọ́n ní sìn yọ̀gbẹ̀ yọ̀wà owó fún àwọn tí ó bá yàn kọ sọ̀rọ̀ ìwé wọn lọ kọ fún ara rẹ̀ òlé ó tún máa gbẹ lómi tó ṣe nǹkan mí bẹ́ẹ̀ so bó ti ṣe nìyẹn bó di gbé bẹ́ẹ̀ àwọn ìdààmú ti ń bẹ lórílẹ̀ ayé nìyẹn bọ́lá bá dẹ̀ ti fẹ́ ká dààmú yẹn náà nìyẹn so olóbi jẹ́ pé nínú àdìsí èyí tó jẹ́ pé ó wà oníyàn ni pé Musa alayhi salatu salam ó wá jẹ́ pé òun àti Ádámà wọ́n pàdé ara wọn gẹ́gẹ́ bí àdìsí náà gẹ́gẹ́ bí ó ti wá ètò ẹ pé àdìsí tó yẹ pé kò sí èméjì nípa ìlàlàáfíà rẹ̀ tó yẹ pé mùtàwá tẹ̀dùn ni gẹ́gẹ́ bí àwọn àfáà ti sọ so Bukhari Muslim gbogbo wọn náà ni wọ́n gba àdìsí yẹn wá àti gbogbo àwọn asahabu sunan òun náà ni wọ́n gba àdìsí náà wá èyí pé wọ́n ṣàlàyé fún wa wípé Musa àti Adam àwọn méjèèjì Musa wọn jọ pàdé ara wọn Musa wa ń sọ pé ah ìwọ bàbá wa Adam hanta lẹ́dí akọ̀rẹ́jìtà ní sàmìnà ìjànà bìbá ń Wa àṣùkọ́ ìwọ ni orí èèyàn kúrò nínú àlìjánná ìwọ ló já máa ṣe gbogbo wàhálà dáńṣe yìí ṣe bàbá kẹrin jẹ lásán nù kí ni so Adamu wa sọ pé ìwọ Musa ó wá kọ́kọ́ ọba ṣe fún Musa ó ní kọlọ láti ìwà kàlámì ìwọ pé ọba ó sọ ọ ọ ní tó ń bọ ọ wọn ni àtàlù mú ni àlà amúrin kọ̀dí kàtàbà ọlọ́hu aláyà kọ́bìlà ànyàkùlùkọ̀nì àwọn kọ́dàrọ̀ ọlọ́ kọ́bìlà ànyàkùlùkọ̀nì. ṣé o fẹ́ máa bú mi ni lórí àlámọ̀rí kan èyí tó jẹ́ wípé ọlọ́run ọba ti ṣètò rẹ̀ lẹ́síwájú kó tó dá mi ọlọ́run ṣètò rẹ̀ lẹ́kó tó dá mi ṣùgbọ́n àwọn afáàmọ́ ṣàlàyé lórí àdìsí gan-an wọ́n ní wípé téèyàn bá dẹ́sẹ̀ fún ọlọ́run téèyàn bá dẹ́sẹ̀ síwájú ọlọ́run tó o bá ti tọrọ túbá tán tẹ́nìkan bá fẹ́ máa bú ọ lórí ẹ̀ṣẹ̀ yẹn ìgbà náà là á máa fi kádàrá sọ pé ẹ̀ṣẹ̀ rí kì í ṣe yí pé ọ tọrọ túbá lórí ẹ̀ṣẹ̀ ẹ má bú mi ah, eh, kára ló jẹ́ ṣe tí mo ṣe yẹn ń wò ẹ̀ sọ bẹ́ẹ̀ sọ nígbà tí o mọ̀ pé ẹ̀ṣẹ̀ ọ gbọ́dọ̀ gbà pé ẹ̀ṣẹ̀ lọ́sẹ̀ tó tọrọ túbá wájú ọlọ́run tẹ́nìkan bá náà bọ̀ wípé ó ah, sì lè bóun ni o lójú ojú ẹ ni ojú mi ah, <laughs> ọ̀fọ̀ lọ́wọ́ padà kára abẹ́ rẹ ni ṣùgbọ́n wọ́n wọ́n àwọn èèyàn pé bí kára àti ẹgbẹ́ òtí tùbá òun ṣẹ̀ṣẹ̀ wá ní kára lójú ìmọ̀ ṣẹ̀ṣẹ̀ rárá o àìfi ló lè ṣe bẹ́ẹ̀ so ntí ádámù sọ fún Musa nìyẹn òṣìṣẹ́ ọlọ́run ọba ní fàájà Musa ẹ̀rí ádámù ó Musa ní ọ̀rọ̀ téèyàn máa ń fún yàn tí èèyàn ò ní lè mú tí o sí pé mo fẹ́ tún mọ́ ẹ mú mi wà lẹ́yìn rẹ̀ o náà ni pé àmọ́ fún yàn ní ẹ̀rí rẹ̀ nígbà téèyàn bá ti èèyàn lé ọmọ èèyàn máa dẹ́sẹ̀ ni tọ́mọ èèyàn bá sì dẹ́sẹ̀ yóò máa jẹ́ ẹni tí ó máa tọrọ túbá níwájú ọlọ́run so èèyàn máa gbà máa banújẹ́ lórí yàn máa yí pé kí o kọ́dàrú ọlọ́run náà ni o jẹ́ kí o ṣẹlẹ̀ so látara àánú náà ni eléyìí wàhálà èyí tó jẹ́ pé à ń ṣe ní orílẹ̀ ayé yìí kéèyàn ọmọ máa jọ yí pé babaláwa ádámà òun náà ni ó kó bá wa torí pé lára àgbàgbọ́ tí àwọn èèyàn kan ní lónìí òun náà ni pé bàbá yín ṣe kinní kan àbí nǹkan ọ̀sẹ̀ so ẹnìkan wa wá ó wá kú ó mú ẹ̀ṣẹ̀ náà lọ so kò yẹ ká wá dààmú mọ́ náà ṣe bí dààmú náà ni so ayé sì ń dààmú gbogbo àwọn náà ń dààmú káàkiri so àwọn irú wáàsí báyìí wáàsí tí ò bá kankan mọ̀ tí ò bá tí ò bá láàkàrí mu oní ẹni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń sábà ṣe wípé ádámọ̀ sí ẹ̀ so ọlọ́run fẹ́ gba ẹ̀san rẹ̀ ní ara gbogbo apáta yẹn so látara bẹ́ẹ̀ eh, ẹnìkan wá wá wọn wá pa òun so òun ló wá ra gbogbo ẹ̀ṣẹ̀ yẹn òun ló wá rà dànù téèyàn bá sì ti nígbàgbọ́ sóhun ní tiẹ̀ báyìí so èèyàn ti bọ́ kúrò nínú wàhálà nìyẹn so àwọn tó wá nígbàgbọ́ sí wọn bọ́ kúrò nínú wàhálà àwọn náà ẹlòmíì lásìjẹ́ ti nínú wọn tó yẹ pé ah, gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ kán so tí ò ní so gbogbo gbòòrùn wàhálà eléyìí kádàrá ọlọ́ọ̀bẹ náà ti ṣètò síbẹ̀ ni so ó kàn fi àwọn kíni ọ àwọn àsìbáàbù ó fi tì í so irú àwọn wáàsí báyìí so kì í ṣe wáàsí kan tí ó nítumọ̀ rárá so kí ọlọ́run bá kó tọ́ wa sọ́nà rẹ̀ kọ́ lọ́mọ́ sì wà lọ́nà so látara bẹ́ẹ̀ ọlọ́run bá ń ṣàlàyé fún wa nípa Adam nípa pé bọ́lọ́run bá ti ṣàlàyé fún un ipe ibi yìí o àwọn nǹkan tí ó máa jẹ́ ìrọ̀rùn fún ọ ní ibi yìí ni so lẹ́yìn wá gbà náà kí ló wá ṣẹlẹ̀ náà. fàwọ́sowọ́sọ ilé ṣàìtọ́n. ọlọ́run bá wá ṣàlàyé fún wa nípa ṣàìtọ́n fàwọ́sowọ́sọ ilé ṣàìtọ́n ọlọ́run ní èṣù ó wá lọ di ẹni tó ṣe wí pé ó lọ kó ròyéròyé àwọn nǹkan tí ó jẹ́ pé yóò máa da ẹ̀mí èèyàn rú ó lọ sọ fún Adam, so àwọn nǹkan tí wọ́n dẹ̀mí èèyàn ẹ̀rú òun náà ni èṣù lọ ṣe fún Ádámù torí pé èṣù sọ̀rọ̀ níwájú Ádámù so kì í ṣe pé gbogbo ọ̀rọ̀ tó sọ òun nìyí tá a máa kà ń bí èṣù sọ̀rọ̀ níwájú Ádámù ṣùgbọ́n nígbà tí ọlọ́run ti kọ́kọ́ sọ fún ṣèitọ́nù ìbílísù yìí pé kó forí balẹ̀ fún Ádámù àti ìgbà tó ti forí balẹ̀ yẹn lọ́lọ́run ti sọ fún òun wípé kó sọ̀kalẹ̀ so ọlọ́run kan ti sọ fún pé ọlọ́run ti dá tiẹ̀ sọ wípé kó kúrò níbi tó wà yẹn kó máa lọ kó máa lọ lẹ́lẹ̀ so ìyẹn wà ní súràtà kàtán lẹ́ẹ̀kan sọ́tò àrọ́f a máa padà síbẹ̀ so àyà ẹlẹ́ẹ̀kẹtàlá a máa kà á so kúrò di pé nam kí wọ́n sáré kà fún wa ká sáré túmọ̀ rẹ̀ ká wá kọ́nẹ́tì ẹ̀ mọ́ àyà tí à ń tú lọ nísìnyí. نعم قال فاهبط منها فما يقول لك أن تتكبر فيها ọlọ́ni kọ́ọ́lá fa bíìtì mí ni a lẹ́yìn ìgbà tọ́lọ́run ọba àti sàlàyé fún wa àkọsàlàyé fún wa pé ọlọ́run kọ́kọ́ dá àwọn màláìkà pa láṣẹ àwọn màláìkà forí kanlẹ̀ ọlọ́run bá wá dá ìbílísù náà pa láṣẹ tiẹ̀ lọ́tọ̀ so ayẹlẹ́ kejìlá yẹn la sọ fún wa pé ọlọ́run dá ìbílísù pa láṣẹ tiẹ̀ lọ́tọ̀ ni ó wá kọ̀ gbàdúrà tó wá kọ̀ yẹn ọlọ́run ní fa bit mímì ha ọlọ́run wá ní sọ̀kalẹ̀ kúò níbí kọ́ máa lọ́n tiẹ̀ náà. ọmọ yakúlù làkà tẹ́tẹ̀kà bàrọ̀ fúnra. ọlọ́run ní ibi tó wà yìí tá a dọ́ sí fàmà yakúlù làkà à ń tàtàkà bàrọ̀ fìhà ó lè máa ṣe gidi máa ń káyè inú àlìjánà ìṣe ibi téèyàn ti máa ń ṣe kí ni ọ ibi téèyàn ti máa ń ṣagidi téèyàn ti máa ṣe gidi máa ń káyìn so ibi téèyàn ti máa ń jẹ ẹni tí ó tún ní tẹríba fọlọ ni náà. ọlọ́ni jáde kó iná kamínà sọ̀gìrì ìwọ máa jẹ́ ẹni tó máa wà nínú àwọn tó jẹ́ ní ìyẹpẹrẹ ẹni àbùkù náà. قال أنظرني إلى يوم يبعثون òun náà wá tọ ọlọ́dọ̀ ọlọ́run ní anzurni ọlọ́run lọ́ mi lára ìlà yaomi yub'asun òní ìwọ ọlọ́run fi mí lẹ̀ sọ ìlà yaomi yub'asun ara ẹ̀rí nìyẹn yí pé àwọn tó ń jẹ́ àwọn màláìka àwọn tí wọ́n màláìka kú kò sí ọlọ́run ti dá màláìka yóò wà bẹ́ẹ̀ ni tí ó fi ti jọ́ gbé dàkíyàmọ́ so ọlọ́run wa pa gbogbo wọn so kó tó wọn padà wá tó wọn padà so wọn ni àǹdúni ní ìlà ayé omi yorùbá so àwọn àlejò ni ó máa kú àwọn èèyàn máa kú ọlọ́run ni wọn àtọ̀ òní kan ló wà dọ́ pé ìwọ ọlọ́run gbàdébí ni wọn bá kú lọ èmi náà lára bó ti lọ àwọn màláìka lára ìlà ayé omi yorùbá so di ìgbàlódé pé kí ni ó bẹ gbé àwọn èèyàn dìde so ìgbàlódé gbé àwọn èèyàn dìde náà bẹ́ẹ̀ mi náà sọ́ di bẹ́ẹ̀ ọ̀nà ọlọ́run ní kí o. ọ̀rọ̀ ìnàkà mi láì mọ̀ ọ̀rọ̀ so ẹ rí i pé ẹjọ́ lọ́wọ́ bá pa aláṣẹ tí yóò gbàṣẹ ọlọ́run tọ́lọ́wọ́ bá tó tún wá ń bọ́ lọ́wọ́ bá sọ̀rọ̀ tọ́lọ́run tún wá ń dá lóhùn sẹ̀kítẹ́tà wa bá ní sáwa ní sùúrù dọ̀lọ́run à ní sùúrù dọ̀lọ́run tẹ́tà wa bá ní èèyàn tẹ̀ rẹ̀ ọdún ẹni kìíní kan yóò kọ́ gba gbé wọn jẹ́ ni ọlọ́run ẹni kọ́ọ́lá ìnaka. so ọlọ́run bá ní ọwọ́ àmìlẹ́lì múwọ̀rì ọwọ́ àánú àwọn tó jẹ́ pé a lọ lára so ó ní pé àwọn màláìkà ọwọ́ àánú àwọn kìíní òmìnẹ́lì múwọ̀rì ọwọ́ ni wọn náà ti wà nú àwọn tá a lọ lára tá a fi lẹ̀ ọlọ́run ó ti wà nú àwọn tá a fi lẹ̀ náà nù. قال فبما أغويتني لأقودن لهم صراطك المستقيم ó láwọn ní ìwọ ọlọ́run ọba nítorí pé bímọ àgùwá ìtàní ó ti sọ èmi pẹ̀lú pé ó ti sọ mí di ẹni àánú báyìí là ákéwù dáná láwọn. gbogbo àwọn àrọ́mọdọ́mọ eléyìí àti ádámọ̀ àti àwa àti gbogbo wọn pátá èmi náà lọ jókòó làhùn yẹn àwọn tó wà wájú ẹ ni láhùmá lọ́yẹ kó lóbi ṣùgbọ́n ọlọ́run ọba tí nǹkan bá jẹ́ méjì ọlọ́run ọba lè lo jámù síbẹ̀ nínú èdè lárúbáwá ó wà bẹ́ẹ̀ àwọn ẹ̀rí pọ̀ dáadáa ní Qur'an so la àkìrìdánilẹ̀ láhùmá ó ti wá kó gbogbo àwọn àrọ́mọdọ́mọ náà sínú. màá jókòó màá dúró sójú ọ̀nà tó dúró déédéé yẹn ní ojú ọ̀nà Islam mi ò ní jẹ́ káwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn kí wọ́n lè débẹ̀ ọlọ́lọ́wọ́ èṣù lóhùn òde rẹ̀ lóbi jẹ́ pé gbà mí wà ní pé ọmọ èèyàn ẹ máa gbé n ti ń tẹ̀lé kò yẹ kó tẹ̀lé yóò sì máa tẹ̀lé ẹni sẹ́gbẹ́ òní láàká yìí ni yóò sì máa ṣe tó pé àṣetọ́ ọ̀run ni nam. sọ̀rọ̀ àti anáhùn mi ń bẹ̀rẹ̀ ní àìdí. ó ní ọlọ́run fún mi lágbára la àti yánnahùn màá lè máa wá máa bá wọn nìbẹ́ẹ̀ ní àìdí màá máa gba iwájú wá bá wọn màá tún gbá ẹ̀yìn wá màá gbá ọ̀tún wá màá tún wá gbá òsì wá ó ní pé àṣẹ ìtọ́nù kò ní fìyàn lọ́rùn lẹ̀ láìláì gbogbo ọ̀nà ni ó máa gbà wá tó bá fẹ́ mú gbogbo ọ̀nà òní ó máa gbà wá gbogbo nǹkan ni ó máa gbé wá tí ó fẹ́ fi mú so ó ń sára gbogbo ọ̀nà ni wọ́n máa gbà wá tó fẹ́ fi mú náà. ولا تجد أكثرهم شاكرين. ọ̀sọ̀bọ́lá pé ìwọ náà wà láà tẹ́jìdù ìwọ gẹ́gẹ́ ò ní rí ọ̀pọ̀lọpọ̀ wọn ṣáàkiri yìí náà ọ máa sọ̀rọ̀ fún wọn ni wọn ò ní máa dúpẹ́ fún ọ. <laughs> so ọmọ ìyá ẹ̀rọ bó ti ń ṣe wájú ọlọ́run ọlọ́run sì bínú <laughs> torí pé ọlọ́run ti tó fẹ́ ṣe tiẹ̀ náà. قال اخرج منها مذءوما مدحورا ó ní okùnrin mi ni à sáà jáde mọ jáde lọ mọ jáde lọ mọdìhúmọ̀n ó máa di ẹni ẹni tí yóò ma di ẹni yẹpẹrẹ ẹni tí wọ́n máa bú ẹni tí wọ́n ma yẹpẹrẹ mọdìhúrọ̀n ẹni táwọn ènìyàn máa ṣẹ́bi lé tí wọ́n máa yẹpẹrẹ rẹ̀ bó ti máa jẹ́ nìyẹn. ọlọ́wà ni. Ọlọ́run búra pẹ̀lú láàmù yẹn ni máa ń tẹ̀bi àkàmì ni ẹ bá tẹ̀lé ọ nínú wọn. Ọlọ́run ní gbogbo yí pátá amúlá ànàjà ànàmà ẹ̀dùn Ọlọ́run òtún ní mínkùn Ọlọ́run ní gbogbo yí ní fi kún àwọn afọ́fọ́ pé bá dọ̀kún àwọn kan Ọlọ́run tó foríjì wọn ṣáàjì tẹ̀lé sùn wọ́n sì tún tẹ̀lé su ọlọ́ni níbẹ̀ ni pé làámùlà ànàjà ànàmà bá dọ̀kun àjùmáyé àwọn kan nínú yín máa fi kunú àdìjà náà ni so àwọn kan ó sì tẹ̀lé su wọ́n sì tún parí ayé wọn dáadáa ọlọ́run wò pé ó tẹ̀lé su bíi wọ́n àwọn wọn ṣe ọlọ́run sì tún ṣàforíjì fún lára àwọn ọlọ́run àtúnyẹ náà. wọ́yá ádámù sùnà tàwọ́sọ̀ ojú kàlùjá náà. ọlọ́wọ́ ni ìwọ ádámù ìwọ ní àlìjánnà ọlọ́ni ẹ máa jẹ ní àìsàn ṣètò bá ti wù yín ni ntẹ bá ẹ máa rí bá lẹ máa rí náà mú. ọlọ́ni ẹ̀yin méjèèjì ẹ má igi ẹ má igi so sọ fún ọ nìyẹn ẹ̀ áádùn ta kàlókè ònìyẹn náà kẹ́yìn méjì ọmọ bá wà nínú àwọn tí ó mọ̀ jẹ́ lẹ́sẹ̀ bá ti dẹ́sẹ̀ ò ti jẹ́ alábòsí yàn náà. ọ̀wọ́n sọ́sọ́lá òun máa ṣe ìtàn. so àyà tá a wá ń kà nìyẹn ọlọ́ni fa wàsíwàsá láwùn máa ṣàìtàn so a tún máa padà sórí súrà yìí ṣùgbọ́n a máa padà síbi tá à ń kà lọ ọlọ́ni fa wàsíwàsá láwùn máa ṣàìtàn. so ọlọ́run ọba láwùn máa ọlọ́run ọba lò fún àwọn méjèèjì so làzọ́mọ́ pé síyáàkù tí ọlọ́run bá ń bá lọ níbi bí òun náà ni pé Adam òun náà ni ọlọ́run bá ń bá sọ̀rọ̀ lọ so ọlọ́run bá ní kí ni ọ. àwọn sọ́ọ̀sà ilẹ̀ yìí ṣòro kan. ọlọ́run ní èṣù ó wá jẹ́ ẹni tó ṣe wípé wàsíwàsá ilẹ̀ ìṣẹ̀tọ̀ èṣù ó wá lọ mú nǹkan tí ó máa da ọkàn èèyàn rú ọlọ́run ó wá lọ fi sí ọkàn Ádámà náà. قال يا آدم هل أدلك على شجرة الخلد so gbólóhùn ló ń kọ́ sọ fún Adam ó ní ali adúlùkà àlàṣájàrọ ti lè kúlìdì orí ìwọ Ádámà ṣé kí n tọ́ ọ níka sí igi tí wọ́n ń pè ní ṣájàrọ ti lè kúlìdì sọ ṣé kí n tọ́ ọ níka sí kí ni ọ igi tí wọ́n ń pè ní ṣájáratulè kúlídì ṣájáratulè kúlídì ó sì wà ní àlìjánà igi kan wà ní àlìjánà ṣájáratulè kúlídì wọ́n ń pè ó wà ní àdìsí bẹ́ẹ̀ ládìsí tó fìdí múlẹ̀ tí àwọn àfáàdẹ sọ wípé ó lálàáfíà tí ò sí méjì mbẹ sọ àdìsí abúrò rọ ó ní ìnàfìlì jannati ṣájáratan ó wà ní àlìjánà igi kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹ̀sírù rọ́ọ̀kìbù fi rílì ha ní ata amin ẹ tó bá gun nǹkan tó bá ń rìn níbi abẹ́ bòjì igi náà hundred years ni ó fi máa rìn máa yẹ̀kìtọ̀ wá kò ní tí ì la igi yẹn já nígbà ogun nǹkan ni ó dẹ̀ fi ń sáré lọ yóò dẹ̀ ní hundred years kò dẹ̀ ní tí ì la igi yẹn já so wàyíyá ṣájára tó lè kólé so ṣájára tó lè kólé ni igi ńlá kan nínú àlìjáná ni ó wà ń bẹ so táàbì pé nǹkan ní kúlídì ní èdè lágbáwá òun náà ni pé n tí ó jẹ kéèyàn máa bẹ gbére so ṣájáratù ló kúlídì ni so bẹ́ẹ̀ jésù wa wò ni pé ẹ má ẹ bá sì ti wà lálùjẹ náà yóò máa bẹ gbére ni ọlọ́run sì pé igi ní ṣájáratù ló kúlídì omi ìgbésẹ̀ yẹn bá jẹ igi yìí ìdáhùn àgbẹ̀gbẹ̀ òun máa bẹ gbére ni igi yìí ọ̀dà <laughs> so nínú záàmù èṣù. ó wò bẹ́ẹ̀ pé kí ni pé sọ́dọ̀ báyìí ni wọ́n sọ bẹ́ẹ̀ fún ádámù náà ah, ádámù náà ó bẹ́ẹ̀ gọ̀ pé ah, ebi sẹ́jọ́ kú dídì ni wọ́n ń igi ìmọ̀ bẹgbére ah, ara náà lè fi tẹ̀yàn náà nù kéde ló fi tẹ̀yàn náà jáde kó tó wà lọ́bẹ̀ <laughs> so so ní tẹ́yàn bá fẹ́ràn jù òun náà níbi jésù ó gbà so kò sí mílíọ̀tì bẹ́ẹ̀ so ọ̀nà tó wá bá ti mọ̀ ní tó wá ṣe náà ni ó mọ̀ so ní alẹ́ adúlùkà àlà ṣajaratil khuld. ó ní ṣé kí n tọ́ ọ níka síbi igi tí wọ́n ń pè ní ṣajaratil khuld náà mi. wàmúlikin àti ọ̀la láyẹ́bílá sófin ní balìyà tó bá jẹ́ pé bí aṣọ bá ní òun ló máa ń túmọ̀ pé kí nǹkan ó gbé so ṣùgbọ́n báyìí pé ọlá bá ni wọ́n bá lò fún o máa tún máa nǹkan ọtán ni so wà múlíkín láàyè ó ní ọlá tí ò ní tán torí pé ọmọ èèyàn kò sí ibi tí wọ́n ní èèyàn ó ní ọlá tí ò ní tán so gbogbo èèyàn náà ló sọ pé láàyè sí amúlí ìsánu mi ń du ayil khair ọmọ èèyàn tí wọ́n bá ń ṣàdúrà rere kò lè kájára ń bẹ̀ so yóò máa fọgbọ́n sàmì ni títí títí so kí wọ́n lè ń ṣàdúrà dáadáa ọmọ èèyàn wọn sáà máa sàmì yóò wọn sàmì náà ni so lára nǹkan tó mèèyàn fẹ́ràn òun náà ni ádámù ló ṣe kí ni o òun ló tún fi tàn ó wà múlíkì. àti ọlá èyí tó jẹ́ wípé kò ní í tán ṣùgbọ́n kì ọ̀rọ̀ kan tó sọ nìyẹn ó tún padà tún ọ̀rọ̀ míì sọ so sọ́tò àrọ́ọ̀fù tá n kálẹ̀ kan yẹn so àtúmọ̀ àwo ọ̀rọ̀ míì nǹkan míì tí ádámù tún tí Ìbílísì tún ṣe ẹ̀yìn ká tó ní mẹ́fà wá síwáṣá láwọn máa ṣe ìtàn. wàá síwáṣá láwọn máa ṣe ìtàn. ó ní èṣù ó lọ kó wàhálà báyẹn mi àwọn méjèèjì. ọlọ́run ní lìyúbúdíà ìtẹ́sù fẹ́ kọ́ sí ń bẹ̀ yẹn ó fẹ́ kọ́ sí pé kó hàn sí ádámà àti Hawa máa wúríyà á ní ùmá nǹkan tí wọ́n ti dí gàgà fún àwọn méjèèjì ní sàó. ọlọ́run ò jẹ́ káwọn méjèèjì orí ìhòòhò ara wọn ọlọ́run kan sára yìí báyìí ni pé ìyí tí mo dí gàgà fún wọn yẹn tí mi ń jẹ́ kí wọ́n rí ìhòòhò ara wọn tẹ́sù tí ìròyìnròyè tó ṣe yẹn tó bá fi lè ṣẹlẹ̀ láàmú bẹ́ẹ̀ yóò kí ṣe ákíbà ni sọlámùlẹ̀ akíba ni èsù ọmọ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ní tiẹ̀ ṣùgbọ́n ọlọ́run ní akíba pé wòó ètò ń ṣe fún wọn yìí in tó máa gbẹ̀yìn ròyìn ròyìn tí ń ṣe fún wọn yìí ni wípé ìhòòhò tí wọn ò rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n padà ṣe kí ni wọ́n padà rí sòkò kí ṣe lámù tàlẹ́ èso kan ló mú wa bẹ́ẹ̀ pé mo fẹ́ kẹ́ ẹ rí òwò ara yín rárá èso tó bẹ́ẹ̀ lámùlẹ̀ akíba ni náà. wọ́pọ̀ ọ̀la máa ma na'akuma rabbukuma an hadhihi adị ó ní ẹ ọba yìí kò kọ̀ fún yín kúrò níbi igi yìí pé má jẹ igi yìí kí ni ọ. ààrin ṣájáró ti là kò fẹ́ kẹ́yìn méjèèjì ó màláìkà ni ẹ̀ka màláìkà ni àwọn ò ní kú àti kò fẹ́ kẹ́yìn kò fẹ́ kẹ́yìn màláìkà ni. so ó wá tún wá sí tẹ̀síìrì pé ntí kò fi ẹgẹ́ ìkíni o tí ó fi ẹgẹ́ di mọ̀lẹ́kà wá sọ pé àwọn kíni. àwọn tẹ̀kùn náà mí náà kọ̀ ọ̀nì kọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ méjì ọ̀wọ́ àánú àwọn ọ̀dẹ́gbà wọn náà wà lọ títí sẹ́dúgbòrò gbẹ́gbẹ́ gbàdọ́kọ́ ọ̀kọ́ ni ọkọ máa lọ ọkọ sọ pé ìdí kọ́kọ́ wà lọ títí náà sori wa lọ títí yẹn lòun lé ọjọ́ òtítẹ ó ń dó bẹ́ẹ̀ àṣìbùn tó wù kébì ọjọ́ àwọn àlọ́ títí tí àlìkàmọ́ fi tẹ́wọ́n lórí kọ̀ọ̀kan wa náà ní ìsìn ọmọ yẹn náà tọrọ rẹ o ta ló fẹ́ kú àwọn ti wá gbogbo àjídèwé wọn ti wá gbogbo ẹ̀ gbogbo nǹkan wá pé kọ́ àwọn tó títí pé tí wọ́n bá fẹ́ kú báyìí máa wọ́n máa wá tí wọ́n fi nà lórí kó tó kú ni <laughs> so ọmọ èèyàn àdámọ́ wà ọlọ́run kí wọ́n ló dún wọ́n máa ọlọ́run wa gan-an sàmọ́ ìmọ̀ ó dẹ̀ búra fáwọn méjì ló ní wàláì wàláì mo fọlọ́run búra ọlọ́run mọ̀ mo fi búra fún yín ó búra fún yín ó ní ìní lákùnmá ó ní ẹ̀yin méjèèjì èmi ń ṣe wáàsí fún yín ni <laughs> èmi ń sọ tèmi fún yín ni <laughs> mo nífẹ̀ẹ́ yín ni ìdásọ́gbọ́n mi rẹ̀ tó fàdàláhùnmá. fàdàláhùnmá dìbò. ọlọ́run ní padà láàmà ó mú àwọn méjèèjì ṣe ń tó fẹ́ nínú ẹ̀mí rẹ̀ bí gùrú rí pẹ̀lú tẹ̀jẹ̀ tó ó mú wọn ṣe ń tó fẹ́ nínú ẹ̀mí rẹ̀ pẹ̀lú kí ọ pẹ̀lú tẹ̀jẹ̀ sọlá bá sàrà náà ẹ̀ ti mú wọn ṣe ń tí ọ fẹ́ nínú ẹ̀mí rẹ̀ àwọn àpàrà sínú ayé وطفقا لا لا لا لا آية فأكلا منها سورة التوبة منها فبدت سواتهما fa akala miniha àméjì wọn wá jẹ nínú igi na nam. fabadat lahuma sawatuhuma. ọlọ́ni ní. ìhòòhò wa là ń pè ní sawo art sawo atu fagbada ti láwùmá atu huma, so sawo atu yẹn jamu lòun ọlọ́ba máa ń ṣe bẹ́ẹ̀ so ó dẹ̀ mú mustanawa lẹ́yìn huma, so ọlọ́ba máa ń ṣe bẹ́ẹ̀ so fàbádà ti láwùmá èdè lábáwá náà sì fààyè gbà bẹ́ẹ̀ fàbádà ti láwùmá sawo atu huma, olórí ìhòòhò àwọn méjèèjì ó wá hàn sí ara wọn tí a bá ní sáà ìbànújẹ́ kéèyàn ìbànújẹ́ ní jẹ́ sá à ọlọ́wọ́ á yọ ìhòòhò mẹ́ torí pé kí ni ọmọ èèyàn tó bá wà ó téèyàn bá rí yóò ìbànújẹ́ kò sí kò sí èméjì rẹ̀ kẹ ẹ̀yàn kan àwọn òbá kéèyàn kó sì ní òwò báyìí ó ti ìbànújẹ́ ìyìn tí máa báyàn ìbànújẹ́ ni kí wọ́n báyàn òwò àfẹ́ntọ́ bá jẹ́ wípé èṣù ti gba gbogbo ìgbésí ayé ti tiẹ̀ tán yẹn yẹn lòun ní ayé pé kó wọ́n wá àwọn òwò yẹn òun ò pé ọ̀sọ́ ni so àwọn tẹ́sù ti gbalẹ̀ ayé wọn so tí ó jẹ́ pé nǹkan míì ti bọ́ sínú làákàyè wọn àwọn ni wọ́n rí ìhòòhò ní nǹkan tó ṣe yí pé kí ni o ẹni tó bá jẹ́ ẹni tó bá jẹ́ èèyàn gidigidi yóò pa yóò dáàbò bo òwò rẹ̀ èèyàn máa ń dáàbò bo òwò èèyàn ni so ẹlòmíì nígbà tó bá fẹ́ lọ tí ó bá ti fẹ́ lọ ibi tí ó ti lọ ra tówẹ́ẹ̀nù ẹ ti ń gbé ilé face me and face you tó bẹ́ẹ̀ ra tówẹ́ẹ̀nù tówẹ́ẹ̀nù tí òjú ti ń ti lọ báyìí tí òjú bí lọ báyìí yóò tó wá ro kó tó wá wẹ̀ yóò lo wákàtí mẹ́ta yóò wá káàkiri gbogbo ọ̀dọ̀ àwọn ogbe láàrin ọdẹ káàkiri so ohun tí òní tìjú kankan so òní tìjú so látara bẹ́ẹ̀ nǹkan bẹ́ẹ̀ pé ìhòòhò èèyàn máa ń dáàbò bò ní so èèyàn máa ń dáàbò bò ìhòòhò ní so fàbádà ti láwùmá sàwọ́ àtòwọ́. fàbádà olóò ní ìhòòhò ara àwọn méjèèjì ó wá hàn sí wọn ọlọ́run kí wọ́n náà ṣe. látọ̀dé bá yọ sí máa ní alẹ́ yìí máa dùn wọn kò dán náà. ọlọ́run ojú ẹsẹ̀ báyìí wọ́n kàn bẹ̀rẹ̀ ní yaksifani wọ́n wá ń lẹ̀ kéèyàn máa lẹ̀ nǹkan àlẹ́ ìmọ̀ sórí ara àwọn méjèèjì bá dọ̀ wárọ́kìlì jánà wọ́n wá mú díẹ̀ nínú àwọn ewé inú e, ibi igi àlìjánà wọ́n sáré lè mara wọ́n lè mara wọ́n lè mara wọ́n sáré lẹ̀ eh, ìhòòhò tó lágbára jù so ìhòòhò tó lágbára jù ìbẹ̀ náà wọ́n ti lé ewé mọ́ èèyàn lé ewé mọ́ gbogbo yọ ọmọ ìjà abẹ́rẹ́ máa lè mára so eh, ìwọ̀nba náà wọ́n lè ṣe bẹ́ẹ̀ so ìhòòhò tó lágbára jù náà wọ́n sáré lẹ̀ nǹkan mọ́ so ọlọ́run wọn bẹ̀rẹ̀ sí lẹ̀ ewé mọ́ ibẹ̀ so àwọn máa padà sínú sọ́tò àárọ̀ kó tó ti gbára padà síbí náà ọlọ́run bá wà ní kíni o the same thing náà ni. ọlọ́run ní falamma zaqa ṣajara ọlọ́run tún lò fún wa kálíbà pé eléyìí ni akala mi ni a wọ́n jẹ ìyóò kiri àwọn jẹ dáadáa ni ọlọ́run wa lò kí ọlọ́run ní bí wọ́n ti tẹ́sítì ẹ̀ báyìí wọ́n tẹ́sítì ní pè so èké bí wọ́n ti tẹ́sítì ẹ̀ báyìí ọdọkọ lọ ọ̀dọ̀ àwáwù ó wá tán so ìtàn irọ́ gbogbo eléyìí o àwáwù wá tan ọkọ rẹ jẹ ara ó àwọn méjèèjì jọ wà ń bẹ̀ ni so <laughs> ìtì àyà wa nù so báwọn méjì ṣe kíni o bí wọ́n ti tẹ̀sí ẹ̀ báyìí. báwọn méjì ti jẹ́ báyìí tí wọ́n tẹ̀sí ẹ̀ báyìí kí ló ṣẹlẹ̀. bẹ́ẹ̀ ni òògùn àwọn méjèèjì ló hàn sí wọn náà. wọ́n wọ́n bẹ̀rẹ̀ sí lẹ̀ mọ́ ara wọn so ara ìhó wọn mi wàrà kìlì janna bàdàn wàrà kìlì janna nam. ọlọ́run ọba wọn ó wá pè wọ́n kí wọ́n pè wọ́n ní kí ni ọ. ọlọ́run ní ṣé bí mo sì ti kọ̀ fún yín kẹ́ ẹ mọ́ jẹ̀gì yìí ẹ̀wọ́ lọ́wọ́ bá ó tún ẹ̀wọ́ bọ́lá bá ti tún bá wọn sọ̀rọ̀ wọn lọ́ni wàá kùn lákùn mọ̀ mo lè tún sọ fún yín. ìrìn ṣẹ́tọ́ nálà fún màá dùn ún mọ́ mo tún ṣàlàyé fún yín pé èṣù tẹ́ ń wó yìí o àdúgbò mùbìn ọ̀tá yín tó ga ni o lè sùn jẹ́ ọ̀tá yín tó ga òun ní èṣù jẹ́ sọ. So, wọ́n bá a máa akànfà sáré ka aya twenty seven aya twenty seven àfẹ́kó náà ẹ̀ka aya twenty seven ká padà síbẹ̀ tàbá nídìí aya bí a padà sí. آدم لا يفتننكم الشيطان كما ọlọ́run èyí tó ẹgbẹ́ gbogbo ọmọ àrọ́mọdọ́mọ ádámà láyẹ̀tì náà nàkùnmù ṣàìtọ́ọ̀nù ẹ má jẹ́ késù kó fìtínà bá yín. àkúrọ̀jà àbàwá ńlá. gẹ́gẹ́ bó jẹ́ pé o gẹ́gẹ́ bí ti ṣe tó fi mú bàbá yín àti màmá yín ó mú wọn jáde kú òun kí ni o inú àlìjẹ́nà. ó sì yọ kúrò lára àwọn méjèèjì lè bá a sá asọtọlọ ọba gẹ́gẹ́ fún wọn tí wọ́n fi ríra wọn ọgbà kú lára wọn. ìyàwó máa sọ̀rọ̀ àtẹ̀wéwá. sọ́yìn pé ní tó wá gbẹ̀yìn rẹ̀ náà ní pé ó jọ ṣe sábàbí tá a méjèèjì fi rí òho wọn. ìnáwó yàrá fún mi ọkọ̀ mi o. ẹ wàá èṣù orí yín o wákọ̀ bí ìlú àwọn jẹ̀mọ́ èṣù náà ti ní àwọn jẹ̀mọ́ nínú àwọn àjẹ̀ntẹ́gbàwọn tó tún máa ń ra wọn ṣẹ́ gbogbo wọn ni wọ́n ń rí yín mìnì aisu. ẹ̀yìn ọ̀nà ẹ̀ẹ́dì ẹ̀ lórí wọn rárá àwọn sì rí wọn ń wò yìí wọn rí mìnì àìsùn látara ònàkùn so olóbi ẹgbẹ́ àwọn sọ̀rọ̀ àbá àwọn ìgbàdàn máa wà lọ́dọ̀ òjijì ọlọ́wọ́n ọba wọn ní tábà wà lọ́dọ̀ rẹ̀ ìmọ̀ ni wọn máa ń gàgẹ́ mi ṣùgbọ́n tá a bá ti délé báyìí á kàn rí pé ìmọ̀ ni ìtún ti lẹ̀ àyẹ̀bí ni bí ó ti máa rí náà nù <laughs> bí ó ti máa rí nù ìṣègbọ́dọ̀ fẹ́ dá sí i àwọn tó jẹ́ àwọn sọ̀rọ̀ bánu àwọn ibi tí yóò ti máa rí nu kò sọ gbọ́dọ̀ ẹ fẹ́ da sí ẹ bá àwọn àṣì tí wọ́n gbọ́ àṣì lọ́wọ́lọ́wọ́ ẹ gbà á kò sí kí nìyẹn kan so ṣùgbọ́n ní <laughs> àwọn olùdíje nu lẹ́nu yóò tún lọ lẹ́lẹ́ ní so gbogbo ndóòlù òkè náà yóò tún lọ lẹ́lẹ́ so ìyẹn ó máa túnṣe náà ni yóò tún máa túnṣe so ìjọ máa ràn lọ́wọ́ náà ni kéèyàn máa gbọ́rọ̀ lọ́hùn kéèyàn máa kó máa wà pẹ̀lú àwọn ẹni rí gbogbo nǹkan ẹni máa ràn yàn lọ́wọ́ so bá àgbẹ̀ máa bẹ̀rẹ̀ ẹni dọ́wọ́ àbẹ̀rẹ̀ ẹni gbogbo àwọn ọlọ́kan ó fi dógun nísìnyí so èṣù ti kún bẹ́ẹ̀ dáadáa so ó máa gan so ọlọ́run ni gbogbo ibi tẹ́yà tí lórí wọn wọ́n rí ẹ̀yìn bẹ̀ so nam. وجعلنا الشياطين أولياء للذين لا يؤمنون. ọlọ́run ni bá a ti ṣe àwọn èṣù nìyẹn pé kí wọ́n máa jẹ́ ọ̀rẹ́ fún àwọn tó ṣe pé láàyò mi náà nam ọlọ́ba ń ṣàlàyé fún wa àwọn tó kún òní nígbàgbọ́ ọ̀rẹ́ àwọn ni wọ́n máa jọ́rẹ̀ fún wọn. وعصى آدم وعصى آدم ربه فغوى wàásọ ádámù rọ́bà ú fàgọ́wà sọlá bá wá fìdí ẹ̀ múlẹ̀ wípé ádámù aṣọ rọ́bà kù ó yapa ọlọ́run ọba rẹ̀ èèyàn bá dẹ́sẹ̀ lẹ́ẹ̀kan ó ti dẹ́sẹ̀ náà nìyẹn ẹ̀ṣẹ̀ tí ádámù sì dá yìí fún wa wípé ẹ̀ṣẹ̀ tí ádámù dá yìí nìsíyánu ti wà ń bẹ ó ti gbàgbé àwa ń tiwa sì nìyí ọlọ́run ti mú kí ni ọ ti mú gbàgbé kúrò fún wa sọ olóbi jẹ́ pé ẹ̀ṣẹ̀ tí ádámọ̀ ṣẹ̀ yìí ẹ̀ṣẹ̀ tó wà fáwọn ànábì ọlọ́run bí ẹ̀ṣẹ̀ ìgbàgbé àti kí wọ́n ó kàn jẹ́ pé àṣìṣe ṣẹlẹ̀ àbí kọ́ jẹ́ wípé wọ́n ṣe ishtihadu náà tí wọ́n máa ṣe ìgbìyànjú lórí nǹkan kan wọ́n wà ṣàṣìṣe lórí ẹ̀ṣẹ̀ àwọn ànábì ọlọ́run bójú bá ń lọ ṣùgbọ́n sí àwọn ọmọ èèyàn ẹ̀ṣẹ̀ àmọ́ mọ̀dá ní títí wa nísìnyí tàyẹ̀ wọ́n mọ̀ ọmọ yóò sì mọ̀ dá kékeré ayé kí n ṣe sí kékeré ah, ayé ah. <laughs> ah, kí n ṣe sí kò yóò lọ wò ní kankan tó fẹ́ ṣe sí bóun ó ti máa jẹ́ lọ́nu ṣùgbọ́n kọ́ ni ọlọ́run tó dànù tó bá dànù kìámà ó kájọ́ máa sọ so e, ẹ̀sìn àwọn ànábí ọlọ́run bò rí bẹ́ẹ̀ inú kí wọ́n gbàgbé inú kí wọ́n ṣègbìyànjú lórí nǹkan kí mistake wá wá ń bẹ̀ ṣùgbọ́n àwọn kan rẹ àwọn ànábí ọlọ́run bẹ́ẹ̀ ò kì í dẹ́sẹ̀ ara àwọn màláìkà ni wọn kì í dẹ́sẹ̀ ẹ̀ṣẹ̀ táwọn ànábì Ọlọ́run bá kàn jẹ́ ẹ̀ṣẹ̀ tí ó dàbí ẹ̀ṣẹ̀ àwa yòókù ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣe ẹ̀ṣẹ̀ àmọ̀mọ̀dá so wọn a máa dá ẹ̀ṣẹ̀ ìgbàgbé àṣìṣe ìmọ̀ amúdájọ́ kan wá téèyàn ṣe àṣìṣe ń bẹ̀ Ọlọ́run kọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ànábì Dawud ó dájọ́ ó ṣe mistake ń bẹ̀ òṣìṣẹ́ Ọlọ́run ọba Ọlọ́run kọ́ rẹ ti láwọn ibì kọ̀ọ̀kan so àwọn kankan àwọn kọ̀ọ̀kan so tó ní kẹ́ ẹ jẹ́ àṣe báyìí lónìí pé báyìí lọ́yẹ̀ ti ṣe so látara bẹ́ẹ̀ ọlọ́run bá ń ṣàlàyé fún wa pé aṣọ wa aṣọ. so Adam, ó yapa ọlọ́run ọba rẹ̀ fàgọ́wà ó lè dẹ́sẹ̀ so gbogbo ayé àwọn ayàgbọ́ ọlọ́run tó bá gbẹ nìkan gọ́ọ́wì ìwọ náà gọ́ọ́wì ni ọ́ torí pé kí ni owó ní ìgbésẹ̀ kò sẹ́yìn náà tó lọ fún òun dẹ́sẹ̀ so kìí ṣe kọkàn tí ó ti eh, gbogbo bàbá wa babaláwa ádámù ni ọlọ́run ṣe gbé fàgọ́wà ọlọ́run sọ wípé kí ni o ọlọ́run ni ó gbọ̀ wá so kí wọ́n ní wọ́n rọ pé odidi ànábì ọlọ́run bá gbọ̀ wá ṣé wọ́n á sọ pé wọ́n gàn wá so lọ́wọ́ àwọn abẹ́yọ rẹ̀ náà kò sọ pé ó gàn wá so so gbogbo agbègbè náà ni a mọ kí ni o kúlù bá ní ádámà kọ̀ so kọ̀ tọ́ yẹn náà ni gọ́wín òun náà ni asin òun náà ni gbogbo rẹ̀ so gbogbo ọmọ bani ádámà ni ó máa ṣàṣìṣe àdìsí àṣìṣe ọlọ́run bani wà káyọ̀rù lè kọ́ tọ̀ in àtàwàbùn so àwọn tó lóore jù tí wọ́n ń ṣàṣìṣe ni pé àwọn ni wọ́n máa tọrọ túbá tó bá ń tọrọ túbá tó ń padà ṣàṣìṣe ni kò sí bó ti fẹ́ ṣe ọmọ èèyàn ni ọ bó ti wà nìyẹn bó ti máa jẹ lọ nìyẹn ọlọ́ni wàá sọ ádámù rọ́bàgùn. sọ ọlọ́ni ádámù ó jẹ́ ẹni tó ṣe wípé ó yapa ọlọ́run ọba rẹ̀ ó dẹ̀ gọ̀ wá ó ṣàṣìṣe so ó tasẹ̀ gẹ̀rẹ̀ so wọ́n kàn káyà fún wa a máa sọ túmọ̀ tiẹ̀ lọ́lọ́la àtúrí ọ̀nà onítùmọ̀ tó pọ̀ díẹ̀ náà. so ọlọ́run ọba ó wá ṣàlàyé fún wa pé súnmọ́ ìṣìtàbá òrọ̀ bùfù so ọlọ́run ọba àwọn afọ́ntẹ́fsì kan wà tí wọ́n sọ ìṣìtàbá òrọ̀ bùfù sí pé ọlọ́run wa sọ́dà náà bí ọlọ́run kò ní jẹ́ bẹ́ẹ̀ láéláé sọ nítorí pé kí ni o fataba fàtọ́wá yẹn sọ pé fataba àlẹ́ o ti ń jẹ́ ànábí ọlọ́run ọba rẹ̀ láti lẹ́lẹ́ wa so ìtàbáwò kì í sọ pé èèyàn túmọ̀ sí pé èèyàn wá dé ànábí ọlọ́run nìkan so a máa ṣàlàyé lè fún wa lọ́la so fata ọlọ́run ìtàbá òrọ̀bù ọlọ́run ọba tọ́ sọ́nà bí ó ti túba. Mm-hmm. fataba àlẹ́ wàhádà. ó wá túba ọlọ́run wá gba túba rẹ̀ wàhádà so àdáàbẹ̀yẹn tàbá ti rí ìdáyà ìdáyà rẹ ni pé ọlọ́run á ṣàlékún ìmánì ẹ̀ sí kò wájú náà tó máa gbàgbé nǹkan kan mọ́ so a máa tún ṣàlàyé lé fún wa lọ́la so kọ́lọ́run bá kí ó jẹ́ kí ìta gbọ́ kọ́lọ́run jẹ́ kó sì wá láǹfààní kọ́lọ́run jẹ́ wúlò fẹ́ni kọ̀ọ̀kan wa subhanaka wa bihamdik ṣọlọ́lá ìlà ìlà àti àṣẹwàtò.